الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تقصبون وما تهتيهم من آية من آية من آيات ربهم إلا كانوا عن معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباه ما كانوا به يستهزئون ألم يروا كم أهلقنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فهلقناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نذينا عليك كتابا في قرطاس فلمسوه فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba àlékè ọlá ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tí kò gbèrò ìnira fún àwa mùsùlùmí lérí àlámọ̀rí wa gbogbo àṣẹ tí ọlọ́run ọba pa wá wípé ẹ máa ṣe gbogbo máa ṣe ọlọ́run mo fẹ́ bẹ̀rẹ̀ kò sí nira kan bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kó ma kò sì gbèrò nira fún wa lérí ẹ̀ gbogbo wọn ọ̀fẹ́ ẹ jìnnà sí ẹgbẹ́ jùlẹ̀ ẹ kóńdí ẹ̀ tó ṣe léèwọ̀ fún wa pátá kò sí ètò ọlọ́wọ́n bá gbèrò nira fún wa ń bẹ̀ ìrọ̀rùn ni ọlọ́wọ́n bá ń fẹ́ fún wa nínú gbogbo nǹkan tí ó ṣe fún wa àwa mùsùlùmí. ẹni tó bá wá ń fẹ́ ìrọ̀rùn ọlọ́run tí ń fẹ́ ìyọ́nú ẹ̀ kò sí nǹkan tí ó yàn láàyò ọ̀nà tá a náà Islam ọlọ́run kó má yẹ wá lẹ́sẹ̀ ń adúpẹ́ fọlọ́run ọba náà lérí ìṣọ́ rẹ̀ rẹ̀ wa pẹ̀lú àánú àti ìdẹ̀ra rẹ̀ wa tí ọ̀já nígbà kọ̀ọ̀kan. mo wá jẹ́rìí pé ọlọ́run ọba ni kò lórogún kò sì lẹ́gbẹ̀ra kò bí mẹ́nìkan ò bí aláfiwé ò sí fún bẹ́ẹ̀ ni aláfijọ́ kan ò sí fọ́lọ́hun ó nìkan ni ó ní ìkápá ti sánmà àtilẹ̀ òkè sánmà abẹ́ rẹ̀ àfonífojì sánmà sílẹ̀ gbogbo tí ń jẹ́ ìkápá abẹ̀ ọlá abẹ̀ ìjọba abẹ̀ agbára abẹ̀ gbogbo àṣẹ abẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà tẹ́nìkan ò sì bá dùú tẹ́nìkan ò sì bá kẹ́gbẹ́ ń mo wá jẹ́rìí pé ọlọ́run ọba yìí ó nìkan níjọ́sìn tọ́ sí ní tòdodo kò tọ́ sẹ́lòmíì gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́run ọba bá ti là gbogbo wọn pátá ìjọsìn ò tọ́ sí wọn ní tòdodo mo wá jẹ́rìí pé ọlọ́run ọba tí ń jẹ́ Allahu yìí ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam dìde sí gbogbo àgbáńlá ayé ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wasallam àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà pẹ̀lú gbogbo mùsùlùmí àgbáńlá ayé tí ó yàwá yìí náà lẹ̀ lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti ọlá ní kíkí ti ọlá èyí tó bá gbogbo ìgbà àti àsìkò kódà pẹ̀lú gbogbo ìṣesí ńlọ́bàmọ̀ òun náà ní kíkí àlàáfíà pé àlàáfíà ọlọ́run ọba àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajẹ́njẹ́tán rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà aláti tọrọ gáfárà pé àpẹ́ díẹ̀ kàtòdé kìí ṣe àfojúdi bẹ́ẹ̀ sì ni kìí ṣe tàìlákàkún kìí sì ṣe tìgbéraga ẹ̀yin àgbàlagbà náà lẹ pé ìlú ọ̀jẹ́ ń sinmi ó sàn ju ìlú pamítì lọ ọlọ́run kó mọ́ pin wá ń pa ọlọ́run kó yọ̀ǹda àlàáfíà okun àtagbára fún kálukú wa kó sì má kúrú làákàyè wa kó sì má pa wá lóye kó má pa ìmọ̀ wa kó sì má pa gbọ́n wa ọlọ́run kó ṣàlékún fún kálukú wa ọlọ́run kó ṣàánú wa lẹ́yìn eléyìí aya tí a ń káàbọ̀ tá ń sàlàyé fún wa ní aya tí ń bẹnu Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà nu Qur'an lábẹ̀rẹ̀ ní tafsiri ọdún yìí aya ẹlẹ́ẹ̀karùn-ún là ń sàlàyé ẹ̀ lọ́wọ́ nígbà tí ọlọ́run ọba àlékí ọlá tó sọ wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim abẹ̀rẹ̀ tafsiri ti rọ̀lẹ́ pẹ̀lú sísáàdì ọlọ́run ọba kú lọ́dọ̀ àṣẹ ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́mọ jù ráyè láàrin wa a sì bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah ọba àjọ kí ayé àṣàkẹ́ àláyẹ̀rà ọlọ́ni wa ma ta'tihim min ayatin min ayati rabbihim illa kanu anha mu'ridun mu'ridin. wa ma ta'tihim min ayatin min ayati rabbihim ọlọ́run ní àwọn kàfírón àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n rí sọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọ́n sáyà kókó nàkí nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn tá a wí fún tí wọ́n gbọ́ tí wọ́n láwọn ò ní gbà torí pé gbogbo ẹni tí ó gbọ́ ìpè hújà ò àti ìṣe ìkọ́mọ́tìlù hújà lé lérí ẹ̀rí takò tí ì sí ìdájọ́ tòun ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti gbọ́ tí ò wá gbà gbogbo àwọn wọ̀nyí lọ́lọ́wọ́ bá sọ pé làmúlà anna jahannama mina lè jinnati wà nasi ajma'in ọlọ́wọ́ ní àwọn wọ̀nyí tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọ́n gbà tí wọ́n ṣe orí kankan ọlọ́run ní wà máa ta tí min àyà ti min àyà ti rọ̀bìhìm. wà máa ta tí min àyà ti min àyà ti rọ̀bìhìm ilà kánú àmìhà mọ̀rìndín. àmì kan ò ní wá min àyà ti rọ̀bìhìm nínú àwọn àmì tọ́lọ́hún agbọ̀yé ń bẹ́ẹ̀ wípé àwọn míì wà nínú àwọn àmì tí èé sàmì tọ́lọ́hún tó já mi ti ṣàìtọ́ọ̀nù. nínú àyà yìí ọlọ́run nínú àwọn àyà tòun nínú àwọn àmì tòun kò séè tí ó wàá bá wọn ilà ẹni àmọ̀ ọ̀rìndín àfi pé wọ́n tún gún orí kò ń bẹ̀ àmì tí wọ́n rí yẹn ò ní jẹ́ wọn ò tún ní ṣe làákàyè tó ń ta àmì tí wọ́n rí kí wọ́n torí ẹ̀gbà ọ̀rọ̀ ọlọ́run agbáyé ń bẹ̀ pé àmì tèṣù náà wà tọ́pọ̀lọpọ̀ rí lónìí tí wọ́n fi dọ̀tá ọlọ́run tí wọ́n ò jọ̀rẹ̀ ọlọ́run mọ́ tí wọ́n fi lọ di ọ̀kan náà àwọn aoliya ishaitan torí pé àwọn aoliya urahman àwọn ọ̀rẹ́ ọlọ́run wọ́n ń bẹ lọ́tọ̀ àwọn ọ̀rẹ́ ti shaitan wọ́n ń bẹ lọ́tọ̀ ọlọ́run ní Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ilan nuri. Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ilan nuri. كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها ọlọ́run ní òun lọ̀rẹ́ ìmùlẹ̀ òun ni aláàbò àwọn onígbàgbọ́ òdodo ìtọ́ òun ń ṣe nígbésí ayé wọn ni pé. ìkùnrin yóò mìíràn tó ló máa gbogbo ohun tí ń jẹ́ ń tọ́ yapa sójú ọ̀nà tààrà tó pọ̀ àwọn òkùnkùn oríṣiríṣi tí ń bẹ láyé ohun ọlọ́wọ́ bá ń fa àwọn ẹ̀yọ́ kó nú àwọn òkùnkùn náà ìlànà orí lọ sínú mọ́lẹ̀ Islam ọ̀kan ṣoṣo. ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe kèfírí sọ̀rọ̀ ọ̀làwọ̀n ọba ọ̀rẹ́ tí wọ́n ní tọ̀gù tó náà ní ṣàìtọ́ọ̀nù. kò síṣẹ́ tí ń ṣe ń gbèsè ayé wọn ju pé láti inú ìmọ́lẹ̀ yìí ń fà wọ́n lọ sínú àwọn òkùnkùn. Ùláìkà ọ̀pọ̀ṣù àwọn wọ̀nyí bó ti wù kí wọ́n pọ̀ tó lọ́dọ̀ ashabu nari ìrònú náà ni wọ́n ó ń fi akhalidun nari gbogbo wọn ó ṣe kí ni wọn ó ṣe gbére nù náà Ọlọ́run mọ́ kàwá wọn torí náà àmì èṣù ń bẹ ákàdí ẹ̀ fún wánú àwọn àmì ṣẹ̀tọ́ọ̀nù tọ́pọ̀lọpọ̀ rí lónìí tí wọ́n fi ń kú lójú ọ̀nà tọ́lọ́hún ọ̀kan nú àwọn àmì ṣẹ̀tọ́ọ̀nù òun náà ni owó òjijì owó òjijì àwọn èèyàn torí owó òjijì wọ́n kó inú Islam bó tilẹ̀ jẹ́ pẹ́lú mi ń kírun ṣùgbọ́n kò sínú Islam mọ́ torí pé òun àti ṣàìtàn ti múlẹ̀ nítorí pé ó fẹ́ lówó ó wá sí mọ́ṣáláṣí ó kírun ṣùgbọ́n kò lówó ó wá rò wípé ọlọ́run ọba ò lówó lọ́dọ̀ ṣàìtàn ló lè fún un lówó ó sì ti rí ẹnìkan tóun àti ṣàìtàn tó sá lọ́dọ̀ ṣàìtàn tó dọ̀rẹ́ èṣù tó sì lówó ẹni ló wá pé pé à orí lòun fi ń lulẹ̀ ibi tó kù sí ló máa bọ̀ òun ò mú ọ lọ́dọ̀ ibì kan ńgbọ́ sì o ó dá májẹ̀mú ó dọ̀rẹ́ èṣù ó sì lówó lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí in tí ò jẹ́ wọ́n rìnà tààrà nù ni wọ́n láwọn fẹ́ jayé ọ̀pọ̀lọpọ̀ lónìí ló di ọmọ èṣù látara ọmọ ayatollah bá sọ nù Qur'an wípé yahabu maye yashau iná nam. السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوج ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إن الله عليم إنه هو عليم إنه ọlọ́run bá ní tó bá wù òun òun á máa bùn ẹni tó bá wù òun lóbìn tó bá ń bímọ obìn obìn nìkan ni ó máa bí ẹni ó bá sì wù ọkùnrin nìkan lòun ó máa fún bí how user wíjù tàbí kóun ó ṣe ní takọtabo fún bí bá ṣe ń bá kọ náà ni ó máa bá bó ètò ọlọ́run sọ ń bẹ̀ wọ́n yá jẹ́ àlùmọ́ ìyàṣá akíma àwọn èèyàn fẹ́ gbọ́ èèyàn ó ṣètì ọlẹ́ni ẹni tó bá wù òun òun a máa yà á lágàn gbogbo wàhálà torí kó ṣe láyé kò ní lọ́mọ láyé torí àkọ́mọ́ fún ṣùgbọ́n nítorí pé kò gbọ́ ayé ọlọ́run ọba yé látara bẹ́ẹ̀ yóò lọ dọ̀rẹ́ èṣù torí pé ó fẹ́ bímọ bí kó máa lọ di igi bí kó máa lọ ọ̀dọ̀ òkè kó máa lọ bí omi mi ò mọ ọmọ téèyàn fẹ́ rí kó nu omi jẹja lọ. ọlọ́wọ́ ní yíyàyàn tó yíyàyàn lágàn yìí owó òdédé ṣe bẹ́ẹ̀ iná òkí ló ló ń jẹ́ alimun kọdírun alimun òun nímọ̀ lórí nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí ayàtà tú lánàá wípé ya'lamu sirrakum wa jahrakum tá a sọ pé ayà yìí ń jú wa níwèé wípé ìmọ̀ ọlọ́run ọba ó rọ kíka gbogbo nǹkan kò sí tọ́lọ́run ọba mọ̀ kù alámọ̀tán lọ́lọ́run àìlímú lòun tóun bá fún ẹnìkan lóbìn nìkan tóun ò fọkùnrin sí òun nímọ̀ lórí tóun ń ṣe òun ò ṣàṣìṣe bóun bá fún ẹnìkan ní ọkùnrin nìkan kìkì ọkùnrin ní bí òun ò fún lóbìn bí àìlímú lòun òun nímọ̀ lérí ẹ̀ òun ò ṣàṣìṣe ní yẹ kó bí ló bí ẹ ẹni tóun bá sì fún ní méjèèjì tóun fún ní takọtabo ó yé òun pé n tó yẹ kó ní nìyẹn lòun fún wọ̀nyẹ́ jẹ́ alùmẹ́yìn yẹ̀ṣẹ́ àkìmá ẹni tóun bá sì yà lágàn tóun òjò bímọ láyé òun rí i pé n tó tọ́ sí lòun fún yẹn kó má bímọ ló bá mu lòun fi ṣe bẹ́ẹ̀ torí náà kẹ́nìkan ká ọlọ́run ṣe kà ọlọ́run kì í ṣe kà torí pé ọlọ́run nímọ̀ lérí nǹkan tí ń ṣe kọ́dírùn ọlọ́run ọba tẹ́ẹ̀sì rí alágbára ni òun ló sì ń tún ṣòṣùwọ̀n gbogbo nǹkan òṣùwọ̀n gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà tẹ̀kídìrù ká ṣòṣùwọ̀n nǹkan ọlọ́run ọba ò sì ní í ṣe òṣùwọ̀n kan àyàfi kó jẹ́ pé òṣùwọ̀n tó bá a mú lọ́lọ́run ọba ó ṣe látara bẹ́ẹ̀ ẹni tí ò bá wá gbọ́ àyà iye yóò lọ́dọ̀ rẹ́ẹ̀ṣù látara kíni látara pé ń wọ́ ọmọ àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ ẹlòmíì látara pé ń wá ìmọ̀ ó fẹ́ nímọ̀ bóyá ìmọ̀ tìwé ni àbímọ̀ kéwú ó lọ́dọ̀ rẹ̀ èṣù ẹnìkan ò sì nítorí ìmọ̀ di ọ̀rẹ́ èṣù bí ẹ bá ṣe pé nítorí ayé ló fi fẹ́ nímọ̀ yẹn pàápàá jùlọ ìmọ̀ kéwú tó bá ti rẹ́nìkan ti ń lọ di ọ̀rẹ́ èṣù nítorí pé ó fẹ́ nímọ̀ tọlọ́run èèyàn ò lè nímọ̀ ọlọ́run látọ̀dọ̀ èṣù láyé tágbọ́pẹ́ nìkan ó jẹ ilé àmù àbójú ògùn kan ó wá mọ kí ó wà láì kò ní nímọ̀ tọ́lọ́hún ẹ rí i pé ọ̀rọ̀ rẹ̀ yóò mọ kẹsẹ̀ bọ́sẹ̀ níbi tí bá ti ń sọ̀rọ̀ tó bá sọ tọ́lọ́hún díẹ̀ yóò tún sọ tèṣù lápá kan tí bá ti ń ka kùránì yóò tún máa pọ̀fọ̀ tí bá ti ń kọ̀rọ̀ ànábì yóò máa fi tògún sí yóò á máa da gbogbo ẹ̀ mọ́ra torí pé ẹni tí ó gbé ìmọ̀ yẹn wá fún àṣà ìtọ́ni kò sì sí tẹ́sù fẹ́ gbé wá fún ju tí ó sọnù lọ́dọ̀ ọlọ́run lọ fasaduhum ra'akọ gẹ́gẹ́ bó ṣe wà nínú suratul jinn látara bẹ́ẹ̀ ẹlòmíì dọ̀rọ̀ èṣù látara kíni látara pé ó fẹ́ nímọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ nímọ̀ tọlọ́run nǹkan méjì ló bùkátà sí àkọ́kọ́ ó bùkátà sí takwa kó páyà ọlọ́run fatakullah fayuallimukumullah ntọ́lọ́hún wínú kùrán nínú ẹ páyé òun ọlọ́run fúnra ọlọ́run ó kọ yín ẹlẹ́ẹ̀kejì ó ní bùkátà sí ìgbìyànjú láti wá ìmọ̀ yẹn torí pé gbogbo ohun tí èèyàn bá gbìyànjú fún náà lọ́wọ́ èèyàn máa tẹ̀ hátàlì kùfàr kódà tẹ dọ́dọ̀ àwọn kèfèrí torí ọlọ́run ọba ní. ẹ máa ṣiṣẹ́ ìmọ̀lù kálukú yín kẹ́ẹ̀ máa ṣiṣẹ́ yín kí lọ́lọ́run sọ fasayarallahu a'malakum àti tani walmu'minun wa rasuluhu walmu'minun tó ń kálukú máa ń ṣiṣẹ́ iṣẹ́ ń kálukú ó padà yọ àwọn èèyàn ó padà rí in téèyàn sì ṣe wàhálà fún un náà ni wọ́n ó padà rí nǹkan méjì ta ní bùkátà sí nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàánú wa níta fàyọ tá a bá débẹ̀ ni pé min aya ti rọbìhín nínú àwọn àmì tọ́lọ́hún àmì tèṣù náà ń bẹ. àwọn tó bá ní nǹkan yìí ẹlòmíì ò wá rò pé bóyá ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n wọ́n àmọ́ sátẹ̀lé wọn bẹ́ẹ̀ sì ni wọ́n iṣẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ èṣù ni wọ́n. nínú àwọn àmì èṣù ó ní àwọn kan wá kulẹ̀ àdà àwọn nǹkan tí wọ́n jẹ́ nǹkan èèmọ̀ tá lè pè nídán tá a padà débẹ̀ níwájú ọlọ́run ó sọ̀rọ̀ nípa idán ẹlòmíì bó ṣe jókòó yìí yóò máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ fún yín láìkú lójú kan tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí lójú ọ̀nà yóò máa sọ fún yín àwọn èèyàn wàá rò pé bóyá ọ̀rẹ́ ọlọ́run ni àmì tèṣù náà ń bẹ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ ká má pẹ́ lórí ẹ̀ ọlọ́run ní àmì ọlọ́run wá ní wá báwọn èèyàn wọ̀nyí àyàfi kó ṣe pé kí ni o wọn ó ṣẹ̀rí kúrò níbi tọ́lọ́run àwọn sàlàyé pé àmì ọlọ́run ọba lánàá aníméjì ni kàwóníyà àti ṣàràyà àmì ọlọ́run ọba tá a lè fojú rí gẹ́gẹ́ bí òkè bí sánmọ̀ bí ilẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe dára kún mi tọ́lọ ní afala ẹ wòye sí ràkúnmí ni bá ìṣẹ̀dá ràkúnmí ṣe kò ṣe yín lè mà. wa ila sàmá ike ìfarufin àti sánmọ̀ bá a ṣe gbé ga sókè ṣe kò ṣe yín lè mà ni wà ilẹ̀lẹ̀ ardi kaifa sutahat ilẹ̀ gan bá a ṣe tẹ́ pẹrẹsẹ tá a ṣe nítẹ̀ ṣé kò ṣe kí ni ṣé kò ṣe yín lè mọ̀. òkè bá a ṣe fìdí ẹ̀ múlẹ̀ tó dúró ṣinṣin ó yẹ kẹ́yìn náà ronú pa ọlọ́run ni wọ́n ṣàlàyé pọ̀ nípa ràkúnmí àtàwọn èèmọ̀ tí ń bẹ lára ràkúnmí kódà ẹnìkan béèrè anabi sallallahu alaihi wa sallam ó ń ṣàlàyé fún wa ó ní. nípa ẹran tó sọnù bóyá bí ewúrẹ́ àbí bí ẹran ṣọ̀kan tó sọnù táàrí àmẹ́ tó ní asáàrí ẹran o ànábì wa ń sọ fáwọn sàábà ó ní ẹran yìí níbi lókọ́tọ́ lànábì ti ń sàlàyé yìí o ìyẹn ni nǹkan tó sọnù táàrí ó ní ẹran yìí fún tó rí ni tàbí fún torí ẹran yẹn bá rìn kí inú gbónú kí pa jẹ tàbí kí ìwọ tó pa nǹkan rẹ ẹnìkan wá béèrè lọ́wọ́ ànábì pé ràkúnmí ń kọ́ tó sọnù ànábì fàjúrò ànábì ní rárá o ẹ fi ràkúnmí lẹ̀ ràkúnmí ò yé sọnù ràkúnmí ò padà lé olówó ẹ̀ ìyẹn ni pé bí ràkúnmí ṣe ń lọ ràkúnmí máa ń mọ̀nà ó ní rádà ó ní nǹkan kan atukọ̀ tí ń tukọ̀ rẹ̀ tí òfin ní sọnù yóò dá ọ̀nà mọ̀ padà síbi tó ti wá àwọn tí wọ́n ń gun ràkúnmí tí wọ́n sì ń sìn tí wọ́n ń bá ràkúnmí gbé wọ́n ní tí ràkúnmí bẹ́ èdè ìlú kan jọ kan tẹ́ bá padà bẹ́ẹ̀ ní kó pẹ́ bá wá ń lọ ẹ̀yin ò ní bùkátà sí kẹ́ ẹ mọ ojú ọ̀nà mọ́ ràkúnmí ò gbé dé lù torí pé nílẹ̀ pápá àti nílẹ̀ aṣálẹ̀ ṣe mọ̀ pé kò sí igi téèyàn fi máa mojú ọ̀nà lọ́dọ̀ wa ní alẹ́ pé ìdí mọ́ngòrò ìdí arẹrẹ ìdí iṣin ìdí òro ìdí ọ̀pẹ àwọn nǹkan tá igi wà tá a mọ̀ fi júwe ṣùgbọ́n nílẹ̀ gbansasa ní pápá nílẹ̀ aṣálẹ̀ tó jẹ́ yanrìn nìkan ni kí lè júwe àyà òun ló fà tí wọ́n fi máa ń rìn lálẹ́ ìràwọ̀ ni wọ́n fi máa rìn lọ́lọ́ níwábi nùjúm hum yàtàdùn ìràwọ̀ a máa fi wọ́n mọ̀nà wọ́n ti mọ̀ pé ìràwọ̀ ilé ìtẹ̀yàn bá tọ́ ti ń tẹ̀lé ìlú báyìí ní ọ̀lọ́jà sí ńlọ́fà táwọn fúlàní tí wọ́n bá fẹ́ ṣí kúò nílùú kan lọ lúmi ìwọ̀n ìrìn lọ́sàn òru ni wọ́n máa ń rìn torí pé ó ti níràwọ̀ tí wọ́n ti mọ̀ ibi tó ìràwọ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ ìlú tó já sí lálẹ́ yẹn ni wọ́n wà máa tọ̀ tílẹ̀ bá tún ti mọ́ tíràwọ̀ wọ̀ wọ́n tún dúró tílẹ̀ bá tún ti ṣú wọ́n tún tẹ̀lé ràwọ̀ yẹn títí tí wọ́n ìjà sùlù tí wọ́n lọ ràkúnmí lọ́sàn-án tiẹ̀ òun ó lọ ìlú yẹn láì jẹ́ pé nìkan tù nú àwọn èèmọ̀ tí ń bẹ́nu ràkúnmí nù tó bá sì kẹnu bomi tó mú mi oṣù kan lónìí bí òun mú mi kò ní wàhálà so látara bẹ́ẹ̀ ó pọ̀ tábà lọ wo eh, ìyanu ràkúnmí tí Abu Ayman Mutiu Ọládèjì tó ṣe nínú cd rẹ̀ lílọ ra ó sọ̀rọ̀ ọ̀pọ̀ nípa ìyanu ràkúnmí ẹni tó bá tún lè lọ ka kitabul hayawan <laughs> wọ́n sọ̀rọ̀ àwọn ẹranko ń bẹ àwọn èèmọ̀ ẹ̀rí nǹkan tó pọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ fààyàn bẹ́ẹ̀ òní mi aya ti láìka ò níyanu àwọn àmì ọlọ́run ọba ti kí ni o ìta àfojúrí ó nìyẹn wà ṣàríyà àwọn àmì tí ọlọ́run ọba tó jẹ́ ti ṣẹ̀rí àṣàlàyé èyí ni lánàá kámọ́gbàrá lásìkò àfilẹ̀ nínú àwọn àǹfààní tí a tún rí nínú àyàtà kàtẹ́ǹsìn òun náà ni wípé àwọn tí wọn ò ṣe tọlọ́hun kò sọ́gbọ́n tá lè dá wọn ò ní gbọ́ òun ò sì ní gbà gẹ́bọ́lọ̀ ń ṣe sọ́nu suratul Baqarah innal ladina kafaru sawa'un alayhim a andartahum am lam tundirhum la yu'minun. innal ladina kafaru sawa'un alayhim a andartahum am lam tundirhum la yu'minun. khatama Allahu ala qulubihim. عاري انتشار ولهم عذاب عظيم ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kèfèrí sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wọn bákan náà ni ó padà já sí ó kìlọ̀ fún wọn àbóòtí ẹ̀ kìlọ̀ fún wọn láyópin náà wọn ò ní gbọ́ bẹ́ẹ̀ wọn ò sì ní gbà èmi lọ́fà khatamallahu ala qulubi ọlọ́run ní òun ti fi èdídí dí ọkàn wọn pa òun sì tún fi dí ìgbọ́ràn wọn èbìbò òun fi bo ìríran wọn ojú inú wọn wọn ò ní rí nǹkan kí wọ́n rí àríwòye sọ̀rọ̀ ọlọ́run gẹ́bí àyà ta sọ lẹ́ẹ̀kan pé àwọn àyà tó láìka ò níyà àwọn àmì ọlọ́run tá a lè fojú rí wọn ò mọ̀ rí ṣùgbọ́n wọn ò ní lè ṣe làákàyè pé eléyìí ń jú wọn níwèé pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run nìkan ló yẹ kí wọ́n máa sìn síbẹ̀síbẹ̀ wọ́n tún máa pa ajá bọ òkè nígbà tó jẹ́ pé òkè àtajá ẹ̀dá ọlọ́run làwọn méjèèjì wọ́n tún wá máa fi ajá bẹ òkè nígbà tó kè tí òkú olójú kan látijọ́ tẹ́ ti rí tẹ́ǹgùn táwọn oríṣiríṣi iléeṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ òkè lójú yín síbẹ̀síbẹ̀ tún lọ́lọ́run ni torí láyé ìjọ nínú tó jẹ́ àwọn Yorùbá máa bọ òkè àtàwọn tí ń bọ nínú àwọn èèbó ni pé wọ́n ní òkè gbẹngbẹn igba ọkọ igba àdá wọn láwọn fẹ́ wọ́n ń bókè dìtẹ̀ òkè ò jẹ́ òkè òmu òkè ní òbórí wọn wọ́n ní ẹni tó bá sọ orílò àpàbí nǹkan oko tá a bá sọ mọ́ pẹ̀lọpẹ́ sọmọ náà ẹni tòkúta ń pa yóò dára rẹ̀ lẹ́bi láyé ìjọ ní ni wọ́n la òkè báyìí tí wọ́n tún dán ìmí wọn fọ tí ó fọ yángayángá ẹni tó wá nídìí tó ń fi gbàgbọ́ pé kò máa bòkè náà rí pé yòó ti lọ ní ìsìn òkè ò dúró gbẹngbẹng mọ́ àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè lójú katapila sí ń kọ́wù lójú explosive òkè gan ò ní dúró gbogbogbò jóná dànù ayégbà àfòkè àfigbó ayégbà tí wọ́n ń yọ ìdà tí wọ́n ń jà táwọn Yorùbá bá fẹ́ lóògùn àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè òkè ò ní dúró gan ní ìsìn wọn fọ́ látara bẹ́ẹ̀ وفي الأرض آيات للمؤمنين وفي أنفسكم أفلا تبصرون ọlọ́run nílé orílẹ̀ ń bẹ fún yín àwọn àmì fún àwọn ìwọ mùkínú àwọn tí wọ́n bá ní àmọ̀dájú nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ara yín náà bẹ́ẹ̀ ṣe jókòó ẹ wò yé síra yín àyà ń bẹ ń bẹ àmì ń bẹ ń bẹ tẹ́ẹ̀fì mọ̀pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ẹja fi yùn nílẹ̀ ibi tí mo wá lọ ń bẹ́ẹ̀ òun náà ni wípé àwọn kèfèrí yẹn lọ́ọ̀ ni wọn ò ní gbọ́ wọn ò ní torí pé a tún ti fèbí gbogbo wọn lójú wàhálà abisọ́rí gìṣáwà àti fìbò wàhálà ohun adábọ̀n àdìm ń bẹ fún ìyà tó tóbi ìbéèrè lérí ẹ̀ fún wọn ni ọlọ́run lòun di ọkàn wọn òun di ìgbọràn wọn òun tún fèbí gbogbo wọn lójú èsì ni intolo nso fún wà ni èrè ihe ǹwá ni ǹjẹ niya ǹshẹ ǹwá ni torígbè niile usoro tùlà ni amtrakà aya àádọ́fọ́ à mbẹ 110 ọlọ́ọ̀ni álụ́lụ́bi nla emi ni shetanụ ọrọ jí wà nọkọ̀ lebo afọ ịdata ọhụụ m etiri 110 ní mbẹ. نقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نذينا إليهم الملائكة وكلمهم الموتى وكلمهم الموتى وحشر عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون nítorí àsìkò ṣáà ẹmú àyà àti ọlọ́run nínú kọ́ libu afidatahu òun ọlọ́run ọba òun ó yí ọkàn wọn wà àbẹ̀sọ́rọ̀ hun àti ìríran wọn kúò lójú ọ̀nà tààrà kí nìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ kámẹ́ lámìí mìínú bí awọ́lámẹ́rọ ìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ ni pé ńgbà tá a wá wí fún wọn pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọn ò gba ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn gbọ́ ìyá pé wọn wá àgbàgbọ́ náà ni pé òun di ẹ̀mí wọn pa kí wọ́n lè lọ jìyà pé wọn gbọ́rọ̀ lọ́wọ́ bá yẹn gbọ́. wọ́n ní dẹ́rù ń fi tòkèyà ní ìmí àmẹ́hùn á wàá pa wọ́n tì á fi wọ́n lẹ̀ sínú kọjá la wọn sínú wa kẹfẹ́rí wọn yá àmẹ́hùn láfọ́jú ń bẹ̀. èyí ni ìjìyà fún kí ni o fún kíkọ̀ tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ kí wàá lẹ̀kọ́ táwa tá à ń gbọ́rọ̀ yìí ó kọ́ ń bẹ̀ tá a kọ́ ń òun náà ni wípé tí wọ́n bá ti kà ọ̀rọ̀ Ọlọ́run fún wa nù Quran lẹ́sẹ̀kẹsẹ̀ ni ká máa gbà á gbọ́ ká sì máa gbìyànjú àti lò ó pẹ̀lú gbogbo agbára wa bá a ṣe lágbára tó ní ká fi lò ó tó ká má máa ṣe nkáàrù àtakò ọ̀rọ̀ Ọlọ́run ọba torí pé ìṣàtakò ọ̀rọ̀ Ọlọ́run ọba máa ń fa ìbínú Ọlọ́run sórí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú bínú tí ó ṣẹlẹ̀ sí àkọ́kọ́ ń náà ni pé ẹ̀mí rẹ̀ ó wàá dípa kò ní lè gbàgbọ́ mọ́ wọn bá wàá ṣe gbogbo wá sílé ayé fún kò ní gbọ́ torí pé tó ti wá nì tó náà rí pò ni tó wá lọ ṣe nkárù tó takò ọlọ́run wàá fi hàn níjẹ́ yà torí náà kìí ṣe pé bóyá ọlọ́run ọba ṣe kí ni ó ṣe kà níjọ́ tí wọ́n sọ fún pé súnà ànábì ni torí àwọn súnà ilé yìí bó ṣe ṣe lọ́kàn rẹ̀ tálákà ó ó ó fàkùn bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìjẹníyà rẹ̀ ni pé ẹ̀rí pé súnà yẹn kò ní rọ̀ lọ́rùn mọ́ kò ní rí ṣe so látara bẹ́ẹ̀ à ń kì wọ́n ń lọ káwa náà ká má ṣe bẹ́ẹ̀ mi bá ti sọ̀rọ̀ ọlọ́run ọba fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ká má tẹ̀lé àyà tó lẹ̀ lé fàkọ̀díkà dàbò bìlẹ̀ hàkì قد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ọlọ́ni fákọ́lì kàdàbù bèlè hánkì lámàjà àhún àwọn kèfèrí kọ́dí ní ti pàápàá kàdàbù bèlè hánkì wọ́n pè é nírọ́ òdodo lámẹjà òun nígbà tó dé wá bá wọn òun náà kí lòdodo náà òun ni kùránì náà. وسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ọlọ́run ní fasaufa ya ti im amba umakanu bí iyastazihun ọlọ́run ní ń bọ̀ wá bá wọn o ìró nǹkan tí àwọn kèfèrí ń fi ń ṣe yẹ̀yẹ́ yóò padà wá bá wọn àǹfààní ti irab òun náà ni wípé kọ́dí tí wọ́n lò ń bí a rí pé fíìlù tó tẹ̀lé fíìlù máa dí ni yóò máa jẹ́ lè tahqiq lè tàbí kí ni o <clears throat> yóò máa tàbí lè takrib ìyẹn ni pé nǹkan yẹn ní ti pàápàá tàbí pé nǹkan yẹn ti súnmọ́ fún àpẹẹrẹ tá a bá ń ṣe ìkọ́mọ̀ a ní kọ́díkọ́mọ́ ti sọ̀láàtù kọ́díkọ́mọ́ ti kílá pé kọ́díkọ́mọ́ ti sọ̀lá ìrun ti ṣe kí ni o ìrun ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lásìkò yẹn ànábì wa sallam ó sọ fún wa ó ní tahrimu sọ̀láàtù atakbir ń tá máa bẹ̀rẹ̀ ẹ̀rùn tàbí ní tútù bánàbí ṣe sọ in tó sọ gbogbo nǹkan di èèwọ̀ tá a gbọ́dọ̀ ṣe má àyàfi ń tá a mọ̀ mọ́ ìrun ní gbólóhùn Allahu akbar àkọ́kọ́ tí wọ́n bá ti ṣe èèyàn lè ṣe nǹkan míì àyàfi ń tá a bá ti mọ̀ sára àrùn ìyẹn ni pé ibi tí ìrun ti bẹ̀rẹ̀ ní Allahu akbar ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe ìkọ́mọ̀ á ní kọ́dí kọ́mọ́ ti sọ́lá ìrun ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àfáà ní èèyàn ní lè takribu pé ó ti súnmọ́ àti fẹ́ bẹ̀rẹ̀ báyìí àti fẹ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n ní tó tú sínú ṣùgbọ́n nígbà míì yìí máa tú sí tahqiq yẹn ní ti pàápàá láti sọ pé ọ̀rọ̀ yẹn o àtúfíìdù taukid láti kàn pamọ́ bó ṣe rí irú tẹ́lẹ̀ yìí òun náà ní pé wọ́n ń kàn pamọ́ pé bó ṣe rí sheikh ufaimin rahimahullah rahmatan wasi'a wọ́n wá ní ṣùgbọ́n nígbà míì tí kọ́ dí bá ṣáájú fílù lè gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yín pé tí kọ́dí bá ṣáájú fílù lùmùdọ́rì yóò máa jẹ́ lè tẹ̀kìrìr àbí tàkìlìl yóò máa jẹ́ pé nǹkan yẹn pọ̀ àbókèrè ṣùgbọ́n wọ́n ní nígbà míì náà a máa wá fún tahakik a máa wá fún pa fẹ́ fẹsẹ̀ ọ̀rọ̀ nìrìnlẹ̀ tàbá fẹ́ fi múlẹ̀ tàbá fẹ́ kan pamọ́ wọ́n sì mú àyà wa nu Quran nu suratul ahzab àyà kejìdínlógún bẹ̀ pé ọlọ́run ní kọ́dí alámúlọ́ọ̀lì mọ̀ àwìkí nàmí kò ìlín wàlìkọ̀ọ̀ìlínà lè ìkwánihim àlùmà ilẹ̀ iná kọ́dí yá alámù yá alámù yẹn mú dọ́ríhù ni wọ́n ní ṣùgbọ́n kọ́dí tó wà wájú ẹ̀ ní ti pàápàá ló túmọ̀ sí pé ọlọ́run ọba ti mọ̀ ní ti pàápàá alìmọ̀ àwìkíìnà àwọn èèyàn tí ń dí àwọn èèyàn lọ́wọ́ pé kí wọ́n má lọ sójú ọ̀nà ọlọ́run ọba wàlìkọ̀ọ̀ìlínà lè ìkwánihim àtàwọn tí wọ́n ń sọ fún àwọn ọmọ ẹ̀yà àwọn ń jọ náà lọ́hùn nílùú Madina halumma ilayna ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nígbà tí wọ́n lọ sáwọn gọ̀sùwàt èyí ń àǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ náà nínú ayé yìí a rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ a ń bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a ń bẹ̀ òun náà ni tahadidil mukadibina li rasulillahi an yusiba uma asọ́ba li uma masábíkọ̀ àbí ká tó kà yẹn ẹ jẹ́ ká mú àyà tó tẹ̀lé òun náà ni alam yaraw kam halakina min qablihim. وأرسلنا السماء بهم وأنشأنا من بعدهم قرنا آخرين ọlọ́ni alámi ara ọkà màlákínà mi ń kọ́bìlìhìm àwọn tí wọ́n ń fi àwọn òjíṣẹ́ ọlọ́run ṣàwẹ́wà àwọn tí wọ́n ń fa àwọn òjíṣẹ́ ọlọ́run ṣẹ̀fẹ̀ tí wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ̀fẹ̀ tí wọ́n ń fi wọ́n ṣe àwàdà tí wọ́n ń fi wọ́n rẹ́rìn ọlọ́ni àwọn alámi ara ọkà màlákínà mi ń mi ń ni ṣé wọn ò ti rí àwọn ìran tó ti kọjá lọ tá a ti parẹ́ mọ́kànnẹ́ òǹfìlẹ̀ ardi àwọn ìran tá à ń wí a fún wọn nípò lérí lẹ̀. ipò tá a fáwọn èèyàn ní lérí lẹ̀ irú agbára tá a fún wọn ààyè tá a gbà wọ́n lérí lẹ̀ àwọn tí ń fi àwọn òjíṣẹ́ ọlọ́run ṣe yẹ̀yẹ́ àwọn tí ń fọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ̀fẹ̀ yìí wọn ò nírú po tiwọn lérí lẹ̀ ààyè tá a gbà wọn tá a ti parẹ́ yẹn àwọn ò àgbà wọn láàyè tó bẹ́ẹ̀ irú agbára táwọn nìyẹn àwọn ò nírú agbára bẹ́ẹ̀ bí àwọn ìran ádí àwọn ìran sámúdáwá àwọn tọ́lọ́wọ́ bá ròyìn pé nínú suratul suratul wàlíwátìrì wàlẹ́lì ìdá yásírì hálfì dálíkà kọ́sàmù lèlè hìjìrì. alẹ́tí lámù yóò kó lákò mẹ́sìlò ha ibi tí mo kàn fẹ́ lónìí yẹn ọlọ́run ní alẹ́tí lámù yóò kó lákò mẹ́sìlò ha filibilad àwọn ìran tá à ń ròyìn àwọn ìran samudawa ni àwọn ìran adi ni ọlọ́run ní lámù yóò kó lákò mẹ́sìlò ha filibila àdárù wọn lérílẹ̀ ìwọ náà sá rí inú ardol quran wọ́n ti ṣe fíìmù kan tí wọ́n pè ní ardol quran téèyàn ń àwọn ìlú tọ́lọ́run ròyìn inú quran àwọn tá a pa wọ́n rẹ́ ẹ̀yin náà rí ilé táwọn èèyàn yọ sínú òkè nígbà tí ò sí katapila tí ò sí instrumenti tí wọ́n fọwọ́ yọ ẹ̀yin náà rí àwọn adodo tí wọ́n pè ní àwọn ahram òun náà ni àwọn pyramid tí ń bẹ ní kíni tí ń bẹ ní Egypt ní Misra ẹ̀yin tẹ́ ẹ ṣe science ẹ̀yin náà wò pé kírẹ́nì wo ni wọ́n fi gbé kò sí kírẹ́nì ńgbà náà tí wọ́n fi lè gbé àwọn òkúta tó tóbi tí mi fẹ́ tó ilé tí wọ́n wá tó lérí ara wọn tí yóò sì lọ sókè kó tán lọ òkè tó tún wá dẹ̀gbẹ́ lọ òkè gbogbo wọn wá lọ fi ẹnu kanra wọn lókè téńté wọ́n tẹ̀ wọ́n dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀ òkè ni ó sì wá fẹ́ kí ni wọ́n fi ṣe ń jọ náà agbára wo ni wọ́n lò ọlọ́ni lámì yòókù àwa ní ìsìn bá a bá fẹ́ kọ́lé ọ́fùsì à tó bá ti lè tó bí alájà mẹ́jọ àbí mélòó kan ó di táàmù wá kéré nìkí àwọn òkúta tá à sì ń gbé tá à fi ń kọ́lé òun òjú tó pọ̀ jù nine inches kí ni wọ́n fi ṣe ọlọ́ni lámì yòókùlá kọ́ mẹ́sìlú àfìlúláàdì àwọn tí wọ́n ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam yìí ọlọ́ni ipò táwọn yẹn nílé rírẹ̀ àwọn tò ní òní àwọn tí ń bẹ láyé tiwa náà ní ìsìn tí wọ́n fọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ̀fẹ̀ agbára táwọn tíjọ́ ń ní àwọn òní àwọn fìràwọ̀nà èyí pàṣẹ ń jọ́nà kẹ́nìkan ó tún ta wọ́n lẹ́nu àwọn Nebukadnezar àwọn kìí pàṣẹ ń jọ́nà kẹ́nìkan àwọn Nemruz wọ́n èyí pàṣẹ kẹ́nìkan ó tún wókè táwọn bá pàṣẹ yóò múlẹ̀ ni ẹ̀rí tọ́lọ́n sọnù Quran ọlọ́run ní thumma adbaro yasa fahasharo fanada fakola anna rabbukumul aala fìràwọ̀nà ńgbà tí Musa jíṣẹ́ fún tán fàásọ fìràún fàásọ fìràún fìràún ya pa Musa kò gbà n tó sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run ní òun ò lo. súnmọ́ adìbára yẹ́sà ó wá yẹ́yìn padà lẹ́ni tó ń gbìyànjú ó ń ṣiṣẹ́ iṣẹ́ kí ló ṣe fàṣàrọ̀ ó kó gbogbo àwọn èèyàn rẹ̀ jọ fanáàdà ó wá kéde fún wọn ní gbangba anna rabbukumul aala olóhùn ni olúwa yín tó ga jù lérílẹ̀ ẹnìkan ò lè ta lẹ́nu jọ́nà pé ẹ̀yin mọ̀ kọ́ lọ́lọ́hùn gbogbo wọn tún wólẹ̀ ni ta ló lè ṣe bẹ́ẹ̀ lónìí ọlọ́run ní àwọn tí wọ́n ń fọlọ́run sa tí ń fọ̀rọ̀ ọlọ́run sáwẹ́wà yìí tí ń fa àwọn òjíṣẹ́ ọlọ́run ṣe yẹ̀yẹ́ yìí ọlọ́run irú ipò táwọn èèyàn ní ààyè tá a gbà wọn wọn ò ní. ọlọ́run léèyàn nìkan kọ́. àrísálínà sàmà àlẹ́ ìmìdìrọ́rọ́ aṣọ òjò kalẹ̀ fún wa láti sánmọ̀ dáadáa omi ń sọ kalẹ̀ láti sánmọ̀ yàtọ̀ sómi yálé tí nǹkan oko wọn ń da gbogbo tí wọ́n ń gbìn ló bá mú a sì jẹ́ káwọn odò kí wọ́n máa sàn náà nígbàmbà náà odò wọn ò gbẹ wọn ń kó ẹja àkó àkó àkó òkúta ni wọn ń kó ẹja nú omi náà. tó ń ti bẹ́ẹ̀ àhàlákínẹ́ òǹbì dónú òǹbì apá wọn run nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n dá pé wọ́n gbọ́ lọ́wọ́ bọ̀ kan ṣoṣo gbọ́. kọrin náà àkọrin ọlọ́lá wa dá àwọn míì kọrin náà àwọn ìran míì a tún dá lẹ́yìn wọn àkọrin àwọn ìran míì. ayé àtẹ̀kán kà tọ́lọ́wọ́ bá ní wọ́n ń fọlọ́ ń ṣẹ̀fẹ̀ àwọn kí la rí fàyọ ń bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé nínú ṣe sí àwọn kùfàr ó ní pé wọ́n máa ń fi àwọn mùsùlùmí àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run nínú lẹ́dí iná ajírọ̀ mú kánú mínà lẹ́dí. wàyí dáhùn kọ́làbù ìlà àhẹ́lì mú. إليهم انقلبوا فكهين وإذا رأهم قالوا لضالون أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون alálẹ́ àrọ́ ikì àǹdúró alùsòwé ń bálẹ̀ kò fààrù máa kànú kànú yàfààlù ọlọ́ọ̀ni nálẹ̀ dínà ajírọ̀ mu gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ lérílẹ̀ àwọn tí wọ́n kọtọ lọ́hun tí wọ́n láwọn ò ní ṣe tí wọ́n kọtí kó sọ́rọ̀ lọ́hun gbogbo àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run pọ̀kan ṣoṣo lọ́lọ́run tí wọ́n gbà mínálẹ́dì iná àmẹ́nu yàdà àkún wọ́n máa ń fi àwọn onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ wàyídà mẹ́rù bí im yàtàgọ́ mẹ́zùn tí wọ́n bá tún wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa ṣẹ́jú síra wọn pé àwọn ní ẹ̀tún ní lọ oríṣiríṣi nǹkan ni wọ́n máa wò lára àwọn ọ̀ṣọ́fù oríṣiríṣi wọ́n ṣàwọn kékeré wọ́n tún ti ń lọ pàápàá tẹ́yìn bá tiẹ̀ lé nírùngbọ̀n dáadáa bíi tèmi kírùngbọ̀n tún máa wà kọ́pùrẹ́tì pẹ̀lú kóńbù tí wọ́n pa àwọn irùngbọ̀n kan wà tí kọ́pùrẹ́tì pẹ̀lú kóńbù bóyá ní ìsìn tó bá ti dúró nínú physics inú electrostatic wọ́n ní tí wọ́n bá ya arùngbọ̀n ní tí ń jẹ́ kírùngbọ̀n ó dúró ó ní charges light charges on light charges yẹn ti kóńbù yẹn yóò fà á ṣùgbọ́n àwọn arùngbọ̀n kan wọ́n disobey law yẹn light charges eh, repair on light charges attract tí wọ́n fi explain níbi irun tí kóńbù fi ń yarun nínú physics explanation tí wọ́n nu kìí ṣe nítorí pé ẹnu kìíní wọ́n ní nítorí pé àwọn agbára kan ń bẹ nínú kóòbù òǹfà kan ń bẹ níbi kóòbù yẹn òǹfà yẹn ní farungbọ̀n yẹn tẹ̀lé tí fi ń tẹ̀lé mo rò pé ó ti yé so òǹfà yẹn nìyẹn so látara bẹ́ẹ̀ ó disobey law physics àwọn orùngbọ̀n kan wà bẹ́ẹ̀ <laughs> látara bẹ́ẹ̀ tí wọ́n ti wá rí wọn jẹ wọ́n mọ̀ wọn ni wọ́n ìta fàákì hìn wọ́n mọ̀ yín mú síra wọn mọ̀ fojú sọ̀rọ̀ fúnra wọn tí wọ́n bá wọ́n fojú sọ̀rọ̀ pé ah, ti ń lọ àgàgà kó wá wọn ni pé kí ni nígbà gbogbo ló ṣe tó bójú tàbí jọ́ǹpà àti ṣòkòtò pátá lásán tí mọ́tò gbá ń títì wọn ò ní rí o ẹlẹ́yà yẹn kàn kọsẹ̀ tó ṣubú ni òun ní aṣọ tó ẹ̀há ní òjò ríran èyí náà ti pọ̀ ju ìrọ́sì ni o ṣùgbọ́n torí tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ tí wọ́n kórìíra wọn ni tó ń ta kàfẹ́ fàyọ bẹ́ẹ̀ irọ́ wọn ò tí ì débẹ̀ ọlọ́run ní yàtàgọ́ mazun wá ìdán kọ́làbù ìlàlímú kọ́làbù fàkín tí wọ́n bá wá ṣẹ́rí padà sọ́dọ̀ àwọn ọ̀tá ọlọ́run bíi tiwọn nkọ́làbù fàkìhìn wọ́n ó ṣẹ́rí padà lẹ́ni tí ń ṣẹ̀fẹ̀ lẹ́ni tí ń ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ fà mùsùlùmí ṣe yẹ̀yẹ́. wọ́n ìdárò àwọn ohun tí wọ́n bá wá ra àwọn onígbàgbọ́ òdodo kọ́ọ́lù ọ̀la ìlà dọ́ọ̀lù wọ́n làwọn tí wọ́n ti sọnù kó lójú ọ̀nà tààrà ni ẹnìkan jọ kan ó ní wọ́n sọ fún pé àrámù ni kìíní ó ní à ẹbọ ń gbé àwọn táwọn ń jẹ àràmù igan kò tí ì àwọn jẹ èyí tó lára mù nẹ́fílẹ̀ àwọn wọn àmọ́ ọgbẹ́ ọgọ òmùgọ̀ alálìdá tó jẹ nísìn àràmù bẹ́lẹ̀ ọlọ́ọ̀jẹ ẹbọ̀ ń gbé ń tó wọn. kọ́lá òyìnlá ṣayá pín ní. mọ́sítáàsì òun bó tẹ̀gbọ́rọ̀ àna mùnáfíkì nìyẹn àríyẹn fàyọ ń bẹ̀ wípé ìṣesí àwọn kèfèrí ó ní pé wọ́n máa ń fa àwọn onígbàgbọ́ òdodo ṣe ẹ̀yẹ ìdínú tọ́lọ̀ fi kìlọ̀ wọn lọ nínú suratul hujurat surat ẹnu Qur'an ọlọ́run ní yá ayọ́ aládínà àmànú láyà sọ́kọ́rù qawmun min qawmin àṣà ayé àkúnnù khayr. يا أيها الذين آمنوا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلبسوا أنفسكم ولا تنافسوا بالألقاب بصال اسم الفسوق بعد الإيمان ومن ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo láyà sọ́hárù kọ́ọ̀mù mi nkọ́ọ̀mì ẹ má fìrà yín ṣe yẹ̀yẹ́ mọ́. lọ́kọ̀ọ̀kan ẹ má fìrà yín ṣe yẹ̀yẹ́ níjọ níjọ ẹ má fìrà yín ṣe yẹ̀yẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pàwọn tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ ń lólóore jù yín lọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún wá ṣe àdáyanrí tàwọn obìnrin lọ́tọ̀ torí pé ó mọ̀ wípé ò nì ó tún jẹ́ ń tó gbogbo ó jẹ́ ń tó kárí lọ́dọ̀ àwọn obìnrin jọ ọkùnrin lọ torí pákùnrin í sábà ráàyè ṣéwọ́ tó ń sanko tó ń ṣe wàhálà àbí wọ́n tó ń kọ̀pẹ́ lọ́wọ́ ló rántí pé nìkan ṣe àbí wọ́n dráìvà ó ti ń tẹná rántí pé tó ń ojú ọ̀nà ló fẹ́ rántí pé bóyá máa nìkan ṣe ṣùgbọ́n tí ń ẹgbẹ́ bí ó ń dìrí kí wọ́n máa fọ̀rọ̀ panu ìdínú tó fi ẹ́pà àwọn ọkùnrin tí wọ́n bá ń tayò náà àwọn àtàwọn obìnrin ẹgbẹ́ ni wọ́n tẹ̀yàn bá ti rọ́kùnrin kan tó fẹ́ràn ayò ayò ọlọ́pọ́n àbí ludo àbí draft ẹ máa pè ní obìnrin ọkùnrin obìnrin ni torí ṣe sí àwọn obìnrin nu gbogbo báwọn obìnrin ṣe máa ń ṣe pátá làwọn ọkùnrin ibẹ̀ náà máa ń ṣe ẹ rí i pé nídìí ayò àwàdà máa fìyàn ṣe yẹ̀yẹ́ ẹ pé ó yẹ kíní kan wọ́n máa fìyàn ṣe yẹ̀yẹ́ ni ní tí wọ́n máa ṣe ń di ayò nítorí pé ojú kan ni wọ́n wà kìí ṣe ṣe àṣe làágùn Ànábì sì ní man la'iba bin nardi faka annama saddaqa yadahu fi lahmil khinziri wa dammihi Ànábì ní ẹni tó bá fi ọmọ ayò ṣeré ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó tọwọ́ bọ inú ẹran ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ tí ń rò papọ̀ hadithun sahih nínú ẹgbàá wa mi Ànábì ní man la'iba bin fakọ̀dì asọ abal kọ́sìm ànábì ní ẹni tó bá fi ọmọ ayò ṣeré ó ti ṣe bàbá kọ́sìm ẹni bá sì ṣe ànábì ta ló ṣe ó ṣe ọlọ́run torí náà ọlọ́run ṣàánú wa gbogbo ẹni tẹ́ nínú ààwẹ̀ yìí ayò lẹ́ẹ̀mọ́ fi najú ẹkú ń bẹ́ẹ̀ lọ sùn bó bá rí nǹkan míì tó ṣe mọ́ lọ sùn so látara bẹ́ẹ̀ ẹ obìnrin ẹ má fi yín ṣe yẹ̀yẹ́ máa àwọn tẹ́ fi ń ṣe ẹ̀ẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ló lóore jù yín lọ lọ́dọ̀ ọlọ́run ẹja àwọn ẹ̀bọ́nú àyà tàǹkà nínú àwọn àǹfààní tàbáwọn ẹ̀kọ́ ta rínú àyà náà òun náà ni pé ọlọ́run ọba àlékè ọlá ó sọ fún wa ó dẹ́rùbà àwọn kèfèrí ó sì ṣe àdéhùn fún wọn wípé in tó ṣẹlẹ̀ sí àwọn umami sábíkọ̀ àwọn ìjọ tó ti lọ tí wọ́n fọ̀rọ̀ ọlọ́run ṣawẹ́wà tí wọ́n fa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ nínú ìparun yóò ṣẹlẹ̀ sáwọn náà àríyìn gbọ́ ń èyí ni ọ̀hán máa kí àwa náà ń lọ wípé káwa náà ó jáwọ́ ń bẹ̀ bàbá ń bẹnu ẹni tí ń ṣe bẹ́ẹ̀ kí ń tó ṣẹlẹ̀ sáwọn yẹn náà mọ́ bá ṣẹlẹ̀ sáwa náà ẹlẹ́ẹ̀kejì nínú taari ń bẹ̀ ìsìdìlálùbìlẹ̀ àlà láti máa fi ṣẹ̀rí lórí nǹkan kékeré àbí nǹkan tí ọ̀gá àbí fi nǹkan tó jìnà ṣẹ̀rí lórí nǹkan tó súnmọ́ torí pé Ọlọ́run bá sọ wípé àwọn ìran tó ń parẹ́ yìí àwọn ìran yẹn wọ́n ní ipò ju àwọn ìran tìsín tí ń ṣẹ̀fẹ̀ lọ àwọn ìran tó ń parẹ́ yìí wọ́n ní agbára ju àwọn tí ń fọ̀rọ̀ Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ní ìsìn lọ èyí ni yóò mọ jẹ́rìí pé ńgbà tẹ́yìn rí kéke apà àwọn tó lágbára run èwo wálẹ̀ yìí tẹ́ ẹjọ́ lẹ̀ ẹ abẹ̀ṣẹ́kù bí òjò ó fi eyín yọ ó fi ẹ̀ṣẹ́ yọ eyín alágbára ọlẹ́ẹ̀kan wá fẹ́ pé yóò fọ orí ẹ̀ ni alágbára dé báyìí pè superman abẹ̀ṣẹ́kù bí kan ó ju ẹ̀ṣẹ́ sí eyín ẹ̀ yọ ẹnìkan tó wá pọ́n lọ́tún tí nǹkan báyà lọ ń bàjà ń ju ẹ̀ṣẹ́ sí orí wọn ni ní bàjà yóò sọ pé wo ẹlágbájá báyìí báyìí òun ló ń fẹsẹ̀ yọ eyín ẹ̀ ọwọ́ ètẹ́yìn náà bá gbọ́ báyìí yóò bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni pòpò tí ó dàbí ẹnìkan tó ní òun fẹ́ bọ́ ọjà ìwọ yóò bọ́ ọjà ó sì mú ìgò fọ́ mórí ara rẹ̀ ìgò sì fọ́ ó ní óńdà ó tún gbé òkúta ọ̀kẹ́ mórí ara rẹ̀ ó ní ìwọ́dà ṣe àǹkóńtọ̀ wọn lọ ni ó ju níwèé nìyẹn ńgbà náà ń láyẹ̀kọ́fọ́ ọ̀kẹ́ máa ẹ̀yin mẹ́rin kan kóra yín sòdí ẹlẹ́mbà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba jà ẹlẹ́fẹ́ bẹ́sìn jà ẹ̀jú hóró mẹ́rin lọ ọlọ́run á ní òun pa odidi ìran àwọn sámúdáwà òun pa odidi ìran rẹ̀ fàdámdámà aléyìn rọ́bù ń bi dámbìhìm fàṣàwà àròrí pa àwọn mọ́lẹ́rí lẹ̀ wọ́n parẹ́ pátápátá wà láyẹ̀kọ́fọ́ ọ̀kìbá ọ̀fún òṣìṣẹ́ sì fi rú kí ni ó tẹ̀yìn rẹ̀ yọ kò pa Ọlọ́run láyà torí Ọlọ́run ebẹ̀rù kankan torí ẹrù gangan fún rẹ̀ Ọlọ́run ló dáa kí ni ó tẹ̀yìn rẹ̀ yọ kò ná ní nǹkan bó wà lẹ́yìn horo mẹ́rin tẹ́lẹ̀ fẹ́ bọ́lọ̀ ń jà so látara bẹ́ẹ̀ aréyìn náà fàyọ nínú rẹ̀ nínú àwọn ń tá àrífàyọ ń bẹ́ẹ̀ òun náà ni wípé bayanu afumatila isuana wa wa àrífàyọ àlàyé títóbi ọlọ́run ọba àti pé ọlọ́run ọba máa jowú ṣùgbọ́n gọ́ìrọ̀ aláti tàlíkù bìjàlálìlá owó èyí tó bá ìjẹ́ títóbi ọlọ́run mú torí pé ọlọ́run ọba ó ní asma alihusna wasifati lulia ọlọ́run ní àwọn orúkọ nínú àwọn dọ̀wàbít àbí nínú àwọn kọ̀wáìd astafurulai tó ń bẹ fún asma ọlọ́run lè àwọn òfin tí ń bẹ fún orúkọ ọlọ́run ni pé kúlù asma ìlà ìhàlẹ̀ husna gbogbo orúkọ ọlọ́run ọba pátá dáadáa ni kò sórúkọ burúkú ní orúkọ ọlọ́run. ọlọ́ni kó lé ní ọ̀la ìrẹ́ ànábì wí fún wọn ó ní ọ̀la bẹ́ẹ̀ bá fẹ́ pè ọlọ́run ẹ sọ pé yá Allah àbíkẹ́ ẹ sọ pé yá Rahman. E- èyí yòówù nínú àwọn orúkọ ọlọ́run bá fẹ́ pè ẹ lọ mọ̀mọ́ dájú ẹ wípé asma husna gbogbo orúkọ ọlọ́run ọba ló rẹwà gbogbo orúkọ ọlọ́run ló dáa gbogbo orúkọ ọlọ́run ló rẹwà kò sí ètí ọ̀dánú orúkọ ọlọ́run lọ́dọ̀ tí ẹ lè wá mọ̀ wò bí ẹni ò dáa bí ẹlòmíràn òun ò dáa rárá o ó kọ tó dáa ní lọ́dọ̀ kí la fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ọ̀kan ló nì ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé asmaul aile usna àwọn orúkọ ọlọ́run ọba báwo la ṣe lè mọ̀ tàùkìfíyà ni o a mọ̀ láti inú àyà Qur'an aw min lisani rasuli sallallahu alaihi wasallam fi sunnat a mọ̀ orúkọ ọlọ́run nínú Qur'an tàbí ká mọ̀ láti orí ahán nábì nínú sunnah ọ̀nà méjì tá a fi mọ orúkọ ọlọ́run láàmẹjá lèlè ráàyè fi kò sáàyè fún làákàyè níbi orúkọ ọlọ́run kéèyàn kan ronú hàn kó fi gbórúkọ ọlọ́run lẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ tí ìyá ọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́ sífà lèyún ni àti ìdíbẹ̀ sífà làwọn ìyẹn náà alágbádá aná sífà nìyẹn bọ̀ kéèyàn kan ronú kó gbé orúkọ kó kàn fún ọlọ́run lórúkọ kan sá bí elédùmarè olódù ọmọ àrè ó kàn gbé kalẹ̀ á lọ wọnú sọ́lọ́run fún rẹ̀ ló yẹn ǹjẹ́ ba kan ǹjẹ́ ta bá tu sí lárúbá só ba kan nú àwọn okọ̀ ọlọ́run mu tí ò bá ti bá mu ànílò níta kàn fẹ́ fàyọ́ mẹ́nìyàn mo rò pé ó ti yé ìdí nìyẹn tó jẹ́ pé ọlọ́run ọba ò ní jẹ́ híú àwọn kan sọ pé ó kọ ọlọ́run ọba àpilẹ̀ ó kọ ọlọ́run jọ̀hún ó kọ ọlọ́run tí ò ní híú wọ́n tẹ̀ bá fẹ́ súnmọ́ ọlọ́run èyí ó yóò àmọ́ wojú kan yóò àwọn ṣe híú àwọn kan ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ń àwọn onú Kùránì ǹjẹ́ hiu wà ní orúkọ ọlọ́run kò sí gbàtà wọnú súnà ànábì ǹjẹ́ hiu wà ń bẹ̀ kò sí húwà gan iṣẹ́ orúkọ ọlọ́run dọ̀míìrù lẹ́yìn ni ọ̀rọ̀ arọ́pò orúkọ ni kì í ṣe orúkọ nítorí wọ́n pè ní ọ̀rọ̀ arọ́pò orúkọ sáàmà òun náà ni pronoun ọ̀rọ̀ arọ́pò orúkọ kì í ṣe orúkọ o torí náà húwà ò sínú orúkọ ọlọ́run ẹ̀rì kọ́ lọ ni húwà lọ́ọ̀ù ẹni tẹ́ ń béèrè ń parẹ́ ni ọlọ́run nínú àwọn uslubu takrir tí kùránì lò fún àwọn súrà tó sọ̀kalẹ̀ ní mẹ́kà òun náà ni ìmọ̀ lo húwà húwà dọ̀míru húwà lọ́ọ̀lẹ́dì láìláha ìlàhú bámbámbám ọlọ́run kó ṣàánú wa kúrú húwà lọ́ọ̀ ahad Allahu sọ́mà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara bẹ́ẹ̀ sífàtúláì ni mo fẹ́ ọlọ́run tún ní àwọn ìròyìn nínú kọ́ọ̀ìdù tí ń bẹ forúkọ ọlọ́run ọba al-asmaul al-husna ó ní wípé orúkọ ọlọ́run ọba alamu ni alamu ni alamu yẹn bí nisbati ila dat tabawo yẹ sí ti papapọ̀ ọlọ́run ìyẹn ni pé tabani arahman arahim alimeliku alikudus asalam gbogbo rẹ̀ náà ẹnìkan ṣoṣo náà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbáwòye sí àwọn orúkọ wọ̀nyí mustakun ni wọ́n àwọn orúkọ tá a fàyọ láti inú ìtumọ̀ kan ni ìtumọ̀ rẹ̀ ní wípé àwọn orúkọ ọlọ́run ọba yàtàdọ́mẹ̀nu sifat ó kó sínú àwọn ìròyìn ọlọ́run ọba náà mafalan arrahman àti arrahim orúkọ ọlọ́run ní méjèèjì ṣùgbọ́n ìròyìn ọlọ́run ọba arrahman ó jáde ń bẹ̀ rahmat òun náà ni ìkẹ́ ọlọ́run ó jáde mbẹ̀ nínú ìròyìn ọlọ́run bá ní ìkẹ́ tọ́lọ́run bá jẹ́ arozak ìròyìn riziku àti pé wà yaruzuku ọlọ́run ló ń pèsè ó jáde mbẹ̀ nínú orúkọ ọlọ́run pé arozak olùpèsè ìròyìn pé ọlọ́run ọba ní máa pèsè ó jáde mbẹ̀ mo rò pé bẹ́ẹ̀ ni sífáàtì ibi tí mo fẹ́ tètè lọ gan nìyẹn àwọn ìròyìn ọlọ́run ọba wọ́n jẹ́ sífáàtù kámílà àwọn ìròyìn tó pé ni tí ò sí àbùkù ń bẹ̀ ẹ mọ́jà àgbàgbé mi tá a ti lọ òun ni gọ́ìrọ̀ tí mo sọ pé owú jíjẹ pọ́lọ̀ ń jowú mo ní ìkánnú àwọn ìròyìn ọlọ́run ọba ni ṣùgbọ́n ròyìn ọlọ́run ọba ó pé ó sì yàtọ̀ síta àwọn èèyàn àkọ́kọ́ kọ́ ìdà nínú ìròyìn ọlọ́run ọba ó ní pé alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ sí ròyìn ẹ̀dá torípọ́lọ̀ ní láìsàkà mísìlì ṣe kò sí nǹkan kan.

ṣùgbọ́n ìgbọ́ràn tọ́lọ́n àti ìmọ̀ tọ́lọ́n tá a wá ń ṣàlàyé ni pé ìgbọ́ràn èyí tó pé tí e gbọ́ nǹkan kù fún àpẹẹrẹ tẹ́nìkan bá létí tí ń gbọ́rọ̀ báyìí téèyàn mẹ́wàá bá ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan náà kò ní gbọ́ gbogbo ẹ̀ àfáàní méjì etí ògbéjì yorùbá ló wí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbogbo èèyàn ẹ̀dá tí ń bẹ láyé tó ń kálukú ń sọ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì tún sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ sàn pé àwọn míì lè máa sọ èdè kan náà ní ìsìnkú ẹ pé nǹkan kan náà ni wọ́n jọ ń wí ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lówó eléyìí ń sọ yorùbá ọlọ́run fún mi ni ọlọ́run fún mi lọ́mọ eléyìí ni ọlọ́run kọ́lé fún mi eléyìí ni ọlọ́run fún mi lálàáfíà àwọn èbó wọ́n tún ni wọ́n tún sọ gbogbo èdè ilé ayé gbogbo wọn á ń sọ lẹ́ẹ̀kan náà ọlọ́run ó gbọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan so sifatu kamali ni tiẹ̀ sifatu kamila ó pé ni àkọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ mọ̀ ní ìròyìn tọ́lọ́run nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìròyìn tọ́lọ́run kò jọ mọ́ téèyàn kò jọ mọ́ téèyàn sífáàtù yìí ó dà ká ti ṣàlàyé ẹ̀ náà tẹ̀síìrì ọdún tó lọ méjì ló pín sí sífáàtù láì èyí tó jẹ́ àti sífáàtù láì sàlìbíyà ìròyìn ọlọ́run ọba èyí tó ṣe wípé ó ti ń bẹ pẹ̀lú ọlọ́run làmúyázàlì wà àwọn ìròyìn yìí ọlọ́run ọba ò yéé jẹ kò sì ní yéé jẹ àwọn ìròyìn náà ò ní kò ní kò kúò lára ọlọ́run kò sì ní kúò ń bẹ̀ láéláé là pè ní sifatu subutia gẹ́gẹ́ bí alhayat òun náà ni ìṣẹ̀mí ọlọ́run ọba kò yé ṣẹ̀mí kò sì ní ṣẹ̀mí ìròyìn ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn sifatu kan bẹ òun náà ni mọ́nà fa Allahu anafsihi ètò ọlọ́run ọba sọ pé kò rí bẹ́ẹ̀ nípa òun àwọn èèyàn ò pọ̀ irú ẹni lẹ́sà kàmísìlì ṣe ń ta àmúwá ìnísìn ṣùgbọ́n sífàtù ṣùbùtíyà tá a sọ pé èyí tá a fi rinlẹ̀ fọlọ́run yìí òun tún pín sí méjì ọ̀kanú rẹ̀ ni sífàtù èyí tó jẹ́ fìlíyà èyí tó jẹ́ pé ọlọ́run ọba ó jẹ mọ́ ìṣe ọlọ́run ìyẹn ni pé kìí ṣe gbogbo ògbà oníkíni o olọ́lọ́wọ́n bá ń lò ṣùgbọ́n ròyìn ọlọ́wọ́n bá ní irú ẹ̀ ní gọ́ìrọ̀ ìkínlégé kúrú nítorí àsìkò irú ẹ̀ ní owú kìí ṣe pé gbogbo ògbà ní jẹ́ irú ẹ̀ ní pé ọlọ́wọ́n bá yọ́nú síyàn inú ẹ̀ ní pé ọlọ́wọ́n bá bínú síyàn inú rẹ̀ náà ní pé ọlọ́wọ́n bá rẹ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìyẹn fìlíyà ni ikeji ní dàtíyà ètò jẹ́ ti pàápàá tọ́lọ́hun ti fìlíyà yìí àwọn míì wá ń bẹ yóò jẹ́ dàtíyà fìlíyà ètò ṣe pé kìí kò jẹ mọ́ bọ́lọ̀gbà tọ́lọ́hun bá fẹ́ lò nìkan irú rẹ̀ ní alikalam ọlọ́run ọba mutakalim ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ti wà pẹ̀lú ọlọ́run ọba láti pìlẹ̀ kò sì ní yé bẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n takalumu ọ̀rọ̀ sísọ gangan yóò tún wá jẹ́ ti fìlíyà torí pé yàtàkàlàmù màtá ṣáà bí mà ṣáà ọlọ́run ọba ó wà máa sọ̀rọ̀ nígbà tó wù àti bó ṣe wù lásìkò yẹn yóò máa jẹ́ fìlíyà yóò máa jẹ́ ìròyìn ti ṣe ṣùgbọ́n ó tún jẹ́ ìròyìn èyí tó ti ṣe kí ni dàtíyà tó ti wà lára ọlọ́run tí ò yí kó ń bẹ̀ ní gbogbo gbà mo rò pé kí ni ìwé wa irú rẹ̀ ti gọ́ èrò ọ̀rọ̀ owú ló mú mi lọ́bẹ̀ẹ́ torí pẹ́ lómi ni ọlọ́run tún jowó ajẹ́pọ̀lọ́ ń dá bí èèyàn nù rárá o irú rẹ̀ àwọn kan tún ń bẹ nínú àwọn ìròyìn ọlọ́run tó jẹ́ ti dàtíyà tá à ń pè ní sifatu kọbaríyà kọbaríyà ni pé wọ́n fún wa nírò nípa ẹ̀ àárí a sì mọ́ irú ẹ̀ ni yádù ọlọ́run ọba lọ́wọ́ ṣùgbọ́n báwo lọ́wọ́ ọlọ́run ọba ṣe rí ọlọ́run fún rẹ̀ ló fún wa nírò pé òun lọ́wọ́ àwa ò lè sọ pé báyìí ló ti rí torí pé kò ṣàlàyé ẹ̀ òun ni wọ́n fi ń sọ wípé nọ́ọ̀mínú bisifati láì la teklif láì ní sọ pé báyìí ló ṣe rí wàlá tamuthil àti láì ní fi jọ nǹkan kan pé báyìí ló ṣe rí irú àwọn ẹ̀ lórí bẹ́ẹ̀ irú ẹ̀ ní gan irọ́ yìí ló mú mi lọ́bẹ̀ ọlọ́run bó ṣàánú nínú ni wípé ẹ̀ṣẹ̀ máa ń ṣokùnfà parun torí ọlọ́run ọba ní àwọn èèyàn wọ̀nyí agbá wọn mú pẹ̀lú kíni agbá wọn mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn àjẹ wọn níyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn àmọ́ rí ń bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá a rí nìyẹn ọlọ́run ọba àlekí ọlá kó mọ́ pàwárùn o látara bẹ́ẹ̀ tí ìlú kan tí ẹ̀ṣẹ̀ bá ti ń pọ̀ ń bẹ̀ táwọn èèyàn ń ṣe lọ́hùn ó yẹ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àáfàá kí wọ́n máa tètè ṣàlàyé fáwọn èèyàn pé eléyìí iṣẹ́ ọlọ́run ọba ni o ní máa sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ o àwọn tí èṣà àfáà náà tí wọ́n nímọ̀ nípa ẹ̀ káwọn náà máa kìlọ̀ fún àwọn ènìyàn lòdì wọn bá èyí tí wọ́n bá mà nínú kíní o nínú ìmọ̀ pé nǹkan yóò lè fa ìyà ọlọ́run bá kó ṣàánú wa naam. wọ́n náà فَذَرُوا هَذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ Ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo wàláwọ́ ń fi kìrìtọ́ọ̀sì tá a bá tiẹ̀ sọ tírà kan kalẹ̀ fún rẹ̀ ànábì fi kìrìtọ́ọ̀sì nínú tákàdá tí wọ́n di falamẹ́sùwù tí wọ́n sì gbámú báyìí bí àìdí ń pẹ̀lú ọwọ́ wọn lakọ́lá lẹ́ni ẹ̀nà káfàrú lórí orí kunkun àwọn kèfèrí náà lọ́lọ́run tún sọ ń bẹ̀ wọn o ọlọ́run ní bàbá tí ẹ̀ sọ ṣẹ́pẹ́ tí wọ́n sọ ní pé kánà bí o mú àyà ọlọ́run ní mọ̀ dá lóhùn bàbá tí ẹ̀ sọ tíra kan kalẹ̀ fún ọ fi kìrìtọ́s náà tákàdá báyìí lójú ewé làmọ̀sú ubi àìdí im tí wọ́n tún dì í mú pẹ̀lú ọwọ́ wọn báyìí tí wọ́n rí pé àtìrà ah, lélẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ ọlọ́run bá ń bẹ̀ pé ọ̀kan ṣoṣo lọ́run lẹ́gbàá lọ́pọ̀ anábì ọlọ́run ni ẹ tẹ̀lé làkọ́ọ́lù lẹ́dí iná káfàrú. làkọ́ọ́lù lẹ́dí iná káfàrú ń táwọn kèfèrí ó sọ ni pé in àdá ìlà sẹ́hìrò mùbín wọ́n ní wọ́n ni idán tó fojú hàn ní ọwọ́ ọdán ni wọ́n ní ah, idán ni naam. wàhálù lọ́wọ́lá ohun tí a lè yí máa lọ́kùn wàlọ́wọ́lá ń bá iná mẹ́ta làkúndì àlẹ́ ẹ jẹ́ ká mú àǹfààní àbí ẹ̀kọ́ tá a rí fàyọ nínú àyàtà kàníìsì nínú ẹ̀kọ́ tá a rí fàyọ ń bẹ òun náà ni wípé àmì táwọn kèfèrí ń béèrè lọ́wọ́ ànábì àbí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba míì pé kí wọ́n má mi wá káwọn ó fi gbà pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti wá kìí ṣe pé wọ́n ń béèrè rẹ̀ nítorí kí wọ́n lè gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n ń béèrè rẹ̀ láti fi dójú ti àwọn òjíṣẹ́ ọlọ́run ọba yẹn ni tí wọ́n bá ti rí mu wáhùn ní ẹ̀bá ànábì ọlọ́run ló pe rẹ̀ amida kìí ṣe pé wọ́n fẹ́ gbàgbọ́ tó bá dé ìdí nìyẹn lọ́lọ́run fi ní bá tí ẹ̀ mú sọ̀kalẹ̀ wọn ní gbọ́ ẹwọ nǹkan bá sọ nínú Suratul Isra. bá mọ̀ múlẹ̀ yọ kọ̀ọ̀kan kí lọ́lọ́run wí mẹ́ wọ́n ní ìrẹ́ ànábì àní gbà ń gbọ́. ó dìgbà táwọn ìṣẹ̀lẹ̀ rú omi bá ń jáde láti inú ilẹ̀ tómi ń ṣẹ̀yọ́ inú ilẹ̀ báyìí tó sọ pé ọlọ́run ló mú mi wá ìgbà náà látùgbọ̀ ọgbọ́ èyí ò nìkan kọ́. èyí ò nìkan kọ́ áùtàkùnrin lákàjà náà tún mi nàkílì àwọn ọgbà oko tó kún fún dàbínú wà ìnàbí ìnàbù èyí náà ní àwọn àjàrà èyí nìkan kọ́ àwọn odò wọ́n tún wá wà láàrin àwọn oko náà tí ó mọ tú jáde rẹ̀ tá a rí pé hàn ìgbà náà látò gbọ̀ngbọ́. náà ta wọ́n ní tàbí kí sánmà ní apá kan kó yalù àwọn látòkè gẹ́gẹ́ bó o ṣe sọ pé bóyá sánmà ó ya kó tiẹ̀ ya báyìí. ọ̀gá bí abiláyé wà lára ìgbà tí kò bí dá. tàbí kó ra ọ̀tàtíyá. ọ̀tàtíyá biláyé wà lára. ọlọ́run àtàwọn màlẹ́kà kí wọ́n wá gan báyìí. kọ̀bí dá. lẹ́ẹ̀ kí wọ́n wá bẹ́ẹ̀ níjọ. àyàkùn náà kàbáyé tó ń mẹ́rin àbí ìyún nìkan kọ́ kìí ṣe ìyún nìkan kó wá ní ilé kan tílé yẹn ó jẹ́ lé góòlù àti fàdákà àbẹ́yìn nìkan kọ́ káti ẹ̀rí ọba yìí kó mọ gun sánmọ̀ lọ kó wọbẹ̀ kó mọ jáde báyìí. wàlá nù mí nà lè rúkí yíga hajjá tùnà sílẹ̀ àlẹ́yìnà kìjà bá ń dàkọ̀ àrùkò. ọlọ́ni wọ́n á ní àtúnígbà tó bá gun sánmọ̀ àbí kó tún padà wá láti sánmọ̀ pẹ̀lú tí àkàn báyìí tó mọ kàtà mọ rí kà báyìí. <laughs> ó wá ní subhanallah láìlá ṣe bá nàbí ni mo pera mi ṣe mo pera mi lọ́lọ́run ní gbogbo ń tẹ́ ní àmọ́ ṣe yìí eléyìí wà ní suratul Isra sura seventeen aya ninety to ninety three wọ́n kà wọ́n ẹ̀wọ̀n tí wọ́n ń béèrè ìmí tó bẹ́ẹ̀. وقالوا يؤمنون يؤمنون به وقد خلت سنة الأولين ولو فتحنا عليه بابا من السماء فظلوا فيه يعرجون pàmò láti bẹ̀rẹ̀ ọlọ́run ni wọn ò ní gbàgbọ́. ó ti kọjá lọ súnátù láìlà àwàlín súnátù ọlọ́wọ́n ọba táwọn ẹni àkọ́kọ́ ò ti lọ lérílẹ̀. bá a bá tiẹ̀ ṣílẹ̀kùn kan fún wọn tí gbogbo wọn ń wò láti sánmọ̀ báyìí tí wọ́n rí sánmọ̀ tó ṣí tílẹ̀kùn ṣí báyìí. wọ́n tí wọ́n gùn lọ. Làbálù Nàám. Wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé súnkìrọ́ tí a bè sọ́ọ̀rù náà pé dandan ni a fi bò wá lójú sánmà kankan ò sílẹ̀ àwọn ògùn sánmà kankan. Bal nahnu qawmun mas'hurun ó lò sàdán sáwọn ní idán ní pa. Nàám. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا aya eléyìí ètò kàyẹn fi pamọ́ yóò wúlò fún aya tó tẹ̀lé níta fẹ́ kàì látara bẹ́ẹ̀ arígbọ́ inú ọ̀rọ̀ àwọn kèfèrí bá làjú fi òtún wéhùn wànú fún sọ́rọ́tù múlíkù bá ń tó ṣẹlẹ̀ sọ́rọ̀ wọn ni pé làjú fi otu win wọ́n ṣorí kunkun sínú gbéraga sínú mọ́tòmọ́tò wà nù ati àti ìmọ̀ sáfọ́rọ̀ ọlọ́run gbogbo tí wọ́n ṣe àwáwí ni wọn ò ní gbọ́ wọn ò ní gbà nínú tá a rí gbọ́ ni ọlọ́run ọba àlekè ọlá ni wàá ń yàrá ayàtàn yọ̀rìdù wayakulu sẹ́hìrù mustamir nusratul qamar ọlọ́run kó sànù wa ọlọ́run ọba sọ fún wa wípé nínú àwọn tá a rí fàyọ̀ ń bẹ́ẹ̀ ona ni tí mo ti sọ pé anna aula la yu'minu yukminu ja'ati um kullu aya li anna min a'zami al-ayati ay yunazzila al-kitab wa yushahiduna u fikr tas yal thumma yunkiruna wa yafirru ada qawlu Allah tabaraka wa ta'ala yufassiru ada qawlu Allah tabaraka wa ta'ala innal ladina haqqat alayhim kalimata kalimatu rabbika la yu'minun wala ja'atuhum kullu aya wọ́n nítorí àsìkò wọ́n ní eléyìí ẹ wo bọ́lọ̀ ń ṣe ṣe taukid nínú àyà ta kàlẹ́ ẹ̀kan ọlọ́run ní walaw nazzalna alayka kitaban fi qirtasin falamasuhu bi aydihim títírà bá tiẹ̀ sọ̀kalẹ̀ láti inú sánmọ̀ sínú ewé ojú ewé báyìí tákàdá tí wọ́n tún wá gbá mú pẹ̀lú ọwọ́ wọn ìbéèrè ni pé ṣéèyàn máa ń gbá nǹkan míì mú pẹ̀lú ọwọ́ ni àṣéèyàn máa ń gbá nǹkan mú pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí ọwọ́ wọ́n ní ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ pé wọ́n mú dání pẹ̀lú ọwọ́ tàbí wọ́n fọwọ́ wọn bà báyìí nítorí kíni láti lè ṣe taokid emphasis láti kan pámọ́rọ̀ pé wọn ò lè gbọ́ gbígbà téèyàn ní ó sojú mi kòró ojú mi méjèèjì báyìí ni mẹ́rí sẹ́yìn a máa fẹ́ ti ríran ni ṣùgbọ́n tó ń tọ̀ ń gbìyànjú láti sọ fún wa ni pé ó ń fi ń rinlẹ̀ fún wa pé ẹ mọ́ sí iye méjì ń pa ẹ̀ òun rí ojú mi méjèèjì báyìí ni mi rí ẹ̀yìn ijú ẹlòmíì ò tiẹ̀ ní ẹ̀yìn ijú mi méjèèjì báyìí ni mi rí sẹ́yìn máa fi eyín ríran ni àbí gímú ṣùgbọ́n ó ń kan pámọ́rọ̀ yẹn fún yín pé òdodo lọ̀rọ̀ tó ń sọ látara bẹ́ẹ̀ ọlọ́run kó mọ̀ ṣe wá ń kèfèrí nítorí náà bàbá ti ń gbọ́rọ̀ ọlọ́run ká mọ̀ tẹ̀lé ọlọ́run kó mọ̀ ṣe wá ń kèfèrí ọlọ́run mọ̀ ṣe wá láwọn tí ó kọ́ tí ọ̀gbọ́n in tí ó sì ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan náà nígbà tí ń gbọ́rọ̀ ọlọ́run ká tètè máa lò ọlọ́run kó ṣe wá ní ọ̀kan náà àwọn alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanaha subhanallah wa bihamdihi subhanallah al wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam. àwẹ̀ yawmul arafa wọ́n níbò ló ṣe fẹsẹ̀ rílẹ̀ ó fẹsẹ̀ rílẹ̀ hadithun sahih ni o ṣùgbọ́n àwọn àfáà sọ pé fún àwa táàsì ní àrọ̀fá ni wọ́n ṣe lójú kòkòrò kó gbà orùpó ti yé àwa táà ṣe ájìta wà ń lé ni wọ́n ṣe lójú kòkòrò pé ká ṣe kí ni o ká gbà náà naanị. nine twenty three wọ́n ní àwọn kanu súra ẹlẹ́ẹ̀kẹsàn nu Quran Tauba aya kẹtàlélógún bẹ́ẹ̀ pípọ́ mi ọmọ ìyá bá kírun èèyàn gbọ́dọ̀ súnmọ́ kí ni aya náà sọ yá ayọ̀ lẹ́dínà ẹ̀jì يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون ìtayà yẹn sọ ọlọ́run ọba ní ayọ̀ lẹ́dínà àmẹ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo látàtàkìzú àbá àkùn ẹ má mú àwọn bàbá yín wà ẹ̀kọ́ ànàkùn àtàwọn ọmọ ẹ̀yà yín àólìyà ẹ má mú wọn lọ́rẹ̀ ẹ múlẹ̀ ini stahabule kófòrò alàlè iman tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ìṣe kèfèrí ju ìgbàgbọ́ lọ ìyẹn ni pé tí wọ́n bá fẹ́ràn kèfèrí tí wọ́n sì kórìíra ìgbàgbọ́. wàmọ́ ẹnikẹ́ni nínú yín tó bá lọ fi wọn ṣe aláàbò àbó fi wọn ṣe ọ̀rẹ́ ìmùlẹ̀ wọ́n ní gbogbo wọn àwọn wọ̀nyí alábòsí ni wọn o ìbéèrè wa ni pé sáà lè yàn lódì kéèyàn mọ́ kí wọn mọ́ ọ̀nà méjì ni àwọn àfáà sàlàyé pé àwọn ẹni yẹn tọ́lọ̀ ń sọ ni pé ká mọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́ múlẹ̀ ká mọ̀ mú wọn ní ààyò kò sọ pé ká mọ̀ kí wọn o kò sọ pé ká mọ̀ bà wọn sí é ṣùgbọ́n ká wá sọ wọ́n di pé bí n bá ti rí lágbájá mi ò lè jẹ bí n bá ti rún tẹ bá sì fẹ́ béèrè ìmọ̀ràn àwọn onímọ̀ ẹ̀sìn lẹ́ béèrè ìmọ̀ràn lọ́wọ́ wọn àwọn ni ó gbà yín nímọ̀ràn tó dáa gbọ́dọ̀ pé díẹ̀ bí kò sọ pé ọmọ rẹ̀ kan ní ìsìn ó fẹ́ lọ ìlú èbó ṣùgbọ́n ọ̀dọ̀ ẹni tó fẹ́ dé sí lọ́hùn nà sọ́rọ́ ni yóò tètè máa lọ aṣọ oríire nìyẹn yóò mọ sẹ́ndì dọ́là sí wa sọ pé òun ò ní wo tẹ̀sìn ọ̀rọ̀ tó sọ pọ́dọ̀ ọ̀nà sọ̀rọ̀ ló fẹ́ lọ́mọ gbé lọ́n kò ní wò ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ àwọn àfa àwọn àfa òní ọlọ́run ní láàyàn èèyàn lè jókòó nàìjíríà kó làjọ ẹni tó wà lókè òkun a sì ti rí tí èsì pé wọ́n ní wọ́n pé àwọn ó gbà yẹn mọ̀ràn ǹjẹ́ alẹ́ èèyàn lódì ọ̀nà méjì ni àwọn àfa ní alẹ́ èèyàn lódì tabari pé yíyàn lódì wọn ó ṣe é láǹfààní àǹfààní tí ó ṣe ni pé yóò gba Islam wọ́n ní ṣùgbọ́n tabari pé yíyàn lódì yẹn aburú tí ó ṣẹlẹ̀ ó ju dáadáa lọ àníyàn lódì bí wọ́n ṣe ṣàlàyé nìyẹn wallahu alam. number three wa aleykum salam. ní àdúgbò wọ́n bá ń kí súbúrì ní quarter to six ṣé èèyàn lè wọ́n ní ní àdúgbò wọn wọ́n ń kí sọ̀látù súbò ní aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nílùú wa ti kàrẹ́ ń bí aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣubú ìyẹn sọ̀látùlù fàájìrì ó ti tó àsìkò rẹ̀ ò sì tí kọjá ṣùgbọ́n tá ń sọ ni pé ó ti máa ń tó láti nǹkan bí aago márùn-ún ààbọ̀ ṣe èèyàn lè wá mọ́síláṣí kéèyàn ó kí tiẹ̀ láago márùn-ún ààbọ̀ kó máa lọlé rárá o èèyàn lè wá mọ́síláṣí kó kí tiẹ̀ o èèyàn ó dúró di aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò àbá wọn kí jàmá torí pé jàmá ìdí tí wọ́n fi pèrún gangan nu pé káwá kí jàmá kìí ṣe pé lójú ẹsẹ̀ tí ìran ṣubú yìí sọ̀látù fàájìrì bá tó ni wọ́n ní ákì torí pé tí àlùfájàrí bá yọ wọ́n ṣẹ̀ wá pèrún tí wọ́n bá wá pèrún tán àwọn yan rákà àtàlífàjìrì rákà méjì tá a máa yàn nígbà tí àlùfájàrí bá yọ ní kò ṣe súnà ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn yẹn ni mọ́mú ó wà á dé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ̀ ni wọ́n wà á kírun mo rò pé ó so àá jókòó lẹ́ni tí ń retí imam ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tá a bá ṣe àlùwàlá wa dáadáa nílé tá wá gbèrò láti máa lọ mọ́sálásí èròǹgbà wa nípa fẹ́ lọ kírun ẹsẹ̀ ọ̀tún tí a bá gbé báyìí wọn ò fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹsẹ̀ òsì tá a bá gbé wọn ò fi ṣàgbéga fún wa lọ́dọ̀ Ọlọ́run ànábì wa ni tí èèyàn bá wọ mọ́sálásí tó jókòó lẹ́ni tí ń retí ìmáàmù wọ́n mọ̀ kọ́ ládá fún bí ẹni tó ti wà nínú ìrun yẹn lẹ́yìn tí wọ́n tún wá kírun tán tí mọ̀ọ́mù sálámọ̀ tí ò bá tún wá kúò níbi tó jókòó sí yẹn tó ti kírun tán wọ́n tún máa kọ́ ládá yẹn lọ bí ẹni tó tún wà nínú ìrun yẹn títí tí ó fi dìde kúò mbẹ́ ẹ wo àdánù ẹlòmíì tó ṣe sálámọ̀ tán ìmọ̀ọ́mù tiẹ̀ tí òǹkè ìsálámọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti sáré lọ jókòó sẹ́yìn nínú rìwáyà mi wọ́n ní eh, kílẹ̀ pé yusalli alayhi màláìka àwọn màláìka ó tún máa ṣàdúrà fún bó ti rí nìyẹn ọlọ́run ṣàánú wa wallahu alam. ìbéèrè mi ni pé wọ́n sọ pé ju tó tó mẹ́fà tàbí tó tẹ̀ jù bẹ́ẹ̀ lọ. naam tó nínú Quran ọlọ́run pé Quran láwọn orúkọ kan nínú rẹ̀ ni alikitab. èèyàn á rí nínú súrọ̀ tùlùbákọ́rọ̀ súrọ̀ ẹlẹ́ẹ̀kejì àyà alákọ̀ọ́kọ́ àyà ẹlẹ́ẹ̀kejì alif lam mim dáàlíkàlì kìtààbù láàrọ̀ ìbàfi alkitaabu ìwé ọlọ́run pè bẹ́ẹ̀ ìwé náà nínú rẹ̀ náà ó ní alifurkọ́n nínú rẹ̀ ní alifurkọ́n súrọ̀tul furkọ́n súrọ̀ ẹlẹ́ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n nínú Qur'an mo pé nínú rẹ̀ ní adíkìrò inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafi ọlọ́run sọ bẹ́ẹ̀ pé àwa la sọ àdíkìrù ó la sọ kalẹ̀ nínú gílẹ̀ pé súra ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú Qur'an ọlọ́run pè bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba tún pè al-Qur'an ó ní an-nur ìmọ́lẹ̀ ọlọ́run ọba pè ní ìmọ́lẹ̀ qad ja'akum min rabbikum wa kitabun mubin nínú àyà mi ọlọ́run tún pé alukuran ní hudan imana hudan dáálíkàlì kitab la rayba fi hudan lil muttaqin gbọ́dọ̀kọ́ díẹ̀ nínú rẹ̀ nínú rẹ̀ òun náà ni àwọn ètò wá sí mi lórí lásìkò yìí ni mo kà yẹn wallahu ta'ala alam. aleykum salaam. wọ́n wá sí ìlú ìníjọ́gbọ̀n wọ́n wá ní irú àwọn òkè wọ̀nyí wípé èyàn lè lọ́mọ yẹn lọ́fílà mẹ́ ìlú wá ní àpàtà ah, ah, ìṣe ìsẹ́yìn lọ́dún ga wọn níbi ìlú gan tó jẹ́ tí àwọn kan bẹ́ẹ̀ wà mẹ́ pé wọ́n ṣe lọ́fílà mẹ́ wọ́n á fẹ́ bèèrè lọ́dún rẹ̀ pé irú kàrẹ́ wa ìtàwọn òkè pọ̀ dáadáa pé a lè máa lọ yan náfìlà lórí òkè yẹn àdìídì lọ sórí òkè yẹn pé a fẹ́ yan náfìlà ni àbá ń dáko ń bẹ̀ lásìkò ìrún wa tó tà ń yan náfìlà ìyàtọ̀ mẹ́nu méjèèjì sàn pé àbẹ́rẹ́ dẹ̀gbẹ́ lọ tẹ́yàn bá dẹ̀gbẹ́ lọ yẹn gbẹ́ lọ pẹran ẹ wá ń dẹ̀gbẹ́ lọ ẹ wá rò pásìkò òrùn tó ẹ fẹ́ yan náfìlà àbẹ́yàn kan dìídì pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ yan náfìlà lórí òkè yìí. dìídì yàn kò bá ṣẹ̀ríà ìsìláàmù mú o mo rò pé anabi sallallahu alaihi wasallam nínú ìgbà tánàbí ń kírun lóru nínú ààwẹ̀ tó dìrun tàrọ́wì lónìí lọ́jọ́ kìíní àwọn èèyàn anabi kírun ìgbà tó dọjọ́ kejì àwọn èèyàn ti sọ fúnra wọn pé anabi máa ń yan nafila lóru àwọn èèyàn wá pọ̀ lẹ́yìn ẹ̀ nígbà tí ó di ọjọ́ kẹta táwọn èrò ti pé bíbà anabi ò jáde o. ìgbà tó wá pẹ́ tànàbí wá yọjú sí wọn ànábì ni sallu fi buyutikum fa inna khayra salatikum fil bait ànábì ni ẹ máa kírun nínú ilé yín torí ètò lóore jùlọ ẹ máa kírun nínú ilé yín ní sallallahu alaihi wa alihi kẹ́ni kò gbọ́dọ̀ gbèrò pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ rìnrìn àjò láti lọ ṣèbáàdà sí mọ́ṣáláṣí kankan lérílẹ̀ ìlà masajidi talata àyàfi àwọn mẹ́ṣáláṣí mẹ́ta péré òun náà ni masjidul haram ní maka masjidul nabawi ni madina àti masjidul aqsa ni jerusalem gbogbo àwọn àyè yẹn nígbà ayé àwọn sọ̀hábà ara àwọn èèyàn kan tí wọ́n lọ sókè túrì sinin tí wọ́n fẹ́ lọ́mọ èèyàn náà fi là pé ààyè tọ́lọ́wọ́ bá ti bá Musa sọ̀rọ̀ ni àwọn sàábé sọ fún wọn pé bídà ni ẹnìkan ò gbọ́dọ̀ yẹn náfìlà mẹ́ mo rò pé tiye ọlọ́wọ́ bá ní idha salaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu kálílẹ̀ ọmọ képe ọlọ́run á ní ìdásá alaka ibadi á ní táwọn ẹrúsìn rẹ bá ń béèrè lọ ẹrúsìn mi bá ń béèrè lọ́wọ́ rẹ ń pa mi fàáyín ní kọrí sọ fún wọn pé mo súnmọ́ wọn òjìbù dáwàtà dáì mo ń dáhùn ìpè olùpè ìdàdàá ni nígbà tó bá pè mí fàlìyẹsẹ̀jì ìbúlé kí wọ́n dáhùn ìpè tèmi náà wàlì òpin náà bí kí wọ́n sì gbà mí gbọ́ alam yarshidun kí wọ́n lè mọ̀nà ẹ bá nàbí ṣe fọ́ dànù ànábì ẹlòmíràn ṣe bá nàbì máa lọ sí gògó rà gọ́rù lè hìrá pánàbí máa ń lọ ọbẹ̀ nígbà tí ọ̀rọ̀ ò tí yé ànábì nìyẹn o ọlọ́run bá kó tó dò jíṣẹ́ ọlọ́run bá ní wà wá jàdákà dọ́ọ́lán fàdá àrí ọlẹ́ni tọ́rọ òye àwa fọ̀rọ̀ yé ọ lẹ́yìn tánàbí ti dò jíṣẹ́ ọlọ́run bá ti wá ń fi ọ̀rọ̀ yé ànábì ànábì ò padà sínú gògó òrà pò ń lọ yẹn lẹ́fìlà máa o inú mọ́ṣáláṣí àti inú ilé rẹ̀ lànàbí ti ń kírun àfihàn tó bá ba lójú ọ̀nà irú àwọn fúlàní tí ń da màálù lórí òkè básìkò òrùn bá tó wọn lè kírun bẹ́ẹ̀ kẹ́sì yan náfìlà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n pé èèyàn wá dì í dì gbéra láti ilé rẹ̀ pòun fẹ́ lọ́mọ yan náfìlà lórí òkè kan kò bá ẹ̀sìn ìwà ìmú rárá bó ti wulẹ̀ kó ma ọlọ́run fún alágbọ̀ọ́yé ẹ̀ wasalaamu alaykum. wa aleykum salaam tila. ẹnìkan kò tí àdìsí kan fún mi ó ló bá ànábì sọ lọ́jọ́ kan wípé kó bá ń sọ fún ọlọ́run pé òun ò fẹ́ ológun gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ ológun báwo ni ilé àlàáfíà ti sọ. mi ti ẹ̀ gbọ́ àdìsí ń rí mi gbọ́ rí pé abábára àwọn tó gbọ́ rí ń bí wọ́n lè sọ ń pa ẹ̀ bọ́ mi gbọ́ rí bóyá tẹ bá rẹ nìyẹn tó wá lè bá a sọ tíra tó wà táwa bá ti rí tíra yẹn táwa ti lọ wá tíra yẹn táwa ti wò á wò àdìsí yẹn yẹn chains of transmitter láwá ti wo ìsinádù ẹ̀ àmọ̀ bó yóò lálàáfíà bí yóò lálàáfíà bó ṣe rí nìyẹn ṣùgbọ́n àwa ò tí ì gbọ́ rí àwọn ìgbọ́ rí ti wa wallahu alam aleykum salam àwọn bàbá wa máa ń sọ pé àwọn kan pé àwọn mùsùlùmí ń wọ́n ń bẹ̀ẹ́nu àwọn àlìjànú nàámi ok wọ́n ní wọ́n sì sọ pé wọn kì í rí àlìjànú sójú àwọn kan sì sọ pé mùsùlùmí ń bẹnu àlìjànú bò láṣẹ mọ̀ ọlọ́run fúnra ẹ̀ ló sọ fún wa ó wà nù súrọ́tù jin kul huhiya ilayya anna ustama'a nafaru min aljinni faqalu inna sami'na qur'ana ajaba yadi ila rushdi fa'amanna bi wala nushrika bi rabbina ahada direct verse wa min wa wa inna minna almuslimun wa minnal qasitun kun faman aslama faulaika taharraw rashada faulaika taharraw rashada aya suratul kini o suratul jini lọ́lọ́run ti sọ àwọn àlìjẹ̀nú fúnra wọn lọ́ọ̀ ni wọ́n sọ pé ń bẹ́nu wa mùsùlùmí ìsìn bẹ́nu wa àwọn tí è ṣe mùsùlùmí ṣé ó ti yẹ wà fà fúnra ọlọ́run ló sọ fún wa o wallahu alam. wa alaikum salam. ẹjọ́ mùsùlùmí kan ní ọkùnrin nígbà tí ọlọ́run ọlọ́rọ̀ tí àṣírí ẹ̀ bò torí jẹ torí ó wá dá ìyàwó ẹ̀ lókun òwò tó yẹ pé tí àwọn náà tó ń gbádùn nígbà tó lọ́ọ́ máa gbéṣe ẹ̀dẹ́ tí mùsùlùmí ẹ̀ tí ó wá kẹrin tí kò ní mọ́ nígbà tí àwọn sì wà wọlé ṣáájú àwọn tó wọlé tẹ̀ tiraka ó ń gbìyànjú ló ń kọ́ bọ́ sí. ìjẹ́ tí àwọn ìyàwó ìbá sọ tí kì í ṣe òun ló sọ fún wọn táwọn ìyàwó ìbá sọ yìí pé wọ́n fẹ́ máa dánu sàrìkì ṣó lẹ̀tọ́ láti jẹ ẹni ìlú jẹ bẹ́ẹ̀. ẹ ṣeun ọlọ́run ó ṣàánú ọlọ́run ó gbà fún wa. mùsùlùmí tó ń tiraka tí ò ní máa ìjọ tó bá ní kọ́bọ̀ nínú kọ́bọ̀ náà ni ó ti fáwọn ìyàwó ẹ̀ ǹjẹ́ kọ́bọ̀ fẹ́ wúlò mọ̀ká ìjọ tó bá ní naira five naira wà báyà bí ìjọ tó ten naira ten naira yóò ti fáwọn ìyàwó ẹ̀ ń bẹ̀ kò ní sọ pé nítorí pé òun ò ní púpọ̀ kó mọ̀ fún wọn rárá lè fi sáàtì mi sáàtì wọ́n ẹni ọlọ́run bá gbòòrò arísìkì fún kó ná dáadáa ẹni ọlọ́run bá sì ní kárísìkì rẹ̀ ó fún nínú ètò fún náà ọlọ́run ní kó ná ń bẹ̀ sàyẹ́jì alùlọ bádàlẹ̀ ọ̀sẹ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run ní lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bọ̀ àkọ́kọ́ èsì wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò sí tó burú báwọn ìyàwó yẹn bá finú fídọ̀ fún un pàápàá àwọn ìyàwó gan lè yọ zàká fọ́kọ wọn ìyàwó ó lè ṣe sọ́dákọ̀ ó lè ṣètọrẹ àánú fọ́kọ ẹ̀ ọkọ ni ò lè yọ zàká fún yàwó are yìí nínú hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu ìyàwó rẹ̀ ó ní ó wá fẹ́ yọ zaka gbàtọ́ wá fẹ́ yọ zaka ó fẹ́ lọ yọ fún àwọn aláìní titan abdullahi ibn mas'ud ní záòjú kí ahako ọkọ ẹ ló lẹ́tọ̀ọ́ sí zaka ìjù ó ní rárá o lóun ó béèrè lọ́wọ́ ànábì náà ètò sọ ìpóhùn ìwọlú lẹ́tọ̀ọ́ sí zaka méjì ń béèrè lọ́wọ́ ànábì ó wá ànábì ànábì ní abdullah sáòjú kí àhàkò òdodo l'Abdullahi ibn Mas'ud sọ o ìyá ọkọ rẹ ló lẹ́tọ̀ sí zaka rẹ jùlọ so bó ti rí nù wallahu ta'ala alam ṣùgbọ́n ẹni tó ní àwọn ìyàwó mi ti ní owó mẹ́lá pẹ̀lú ó jẹ́ ń fẹ́lẹ̀ jẹ súyà ọlọ́run ti kẹ́ àwọn ìyàwó mi mo dúpẹ́ ọlọ́run ẹlẹ́bùrú kẹlẹ ọlọ́run kò sọ́nà tọ́lọ́run ìgbà kẹyàn àwọn obìnrin náà rárá ò kèsì báwọn èyí tó ní ìwọ̀n fún wọn èyí tí wọ́n fún ní fídọ̀ fún èèyàn èèyàn ọgbà wallahu alam. aleykum salaam. jáàza níta àfà ń béèrè ni pé gẹ́gẹ́ bí àsìkò àwẹ̀ tá a wà yìí tí wọ́n ń kí tàrọ́wì ẹnìkan wá dé mọ́ṣáláṣí wọ́n ti kíṣà ìtàn wọ́n ti wà lórí tàrọ́wì wọ́n ní ìjẹ́ gbà láàyè ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ láti darapọ̀ mọ́ imam lórí tàrọ́wì pẹ̀lú àníyàn ìṣáì àwọn àfà ní jáàza bẹ́ẹ̀ ni ìgbà láàyè ń bẹ fún èròǹgbà tiẹ̀ ni pé òun kíṣáì yóò sì mọ́ kí lẹ́yìn imam tó ń kí tàrọ́wì tí wọ́n bá ti kí rákà méjì tí wọ́n sálámọ̀ èyí tó pọ̀ jù náà àwọn àfà ní yóò dìde kò ní sálámà yóò akí méjì tiẹ̀ sí yóò sálámà yóò ṣẹ̀tún wá lọ darapọ̀ mọ́ wọn ní tàrọ́wì gbòròkó tiye la takhtalifu anil imam hadith anabi ní lóòótọ́ anabi ní ẹ má yapa imam lakin al-ulama àwọn àfáàfi ta'lil hadal hadith nínú àlàyé hadith yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹ yapa àwọn oríkèríkè ìrun imam

ṣùgbọ́n ìhun kò sí tó burú mbẹ̀ ẹ̀rí wà lérí ìyún dáadáa táwọn afá mú wa ṣùgbọ́n àwọn afá tó sọ gbogbo àwọn afá ló tiẹ̀ bẹ́ẹ̀ sọ Sheikh Ibn Baz rahimahullah rahmatan wasi'a wọ́n sọ ọ́nù fatawa fatawa muhimmatu tata'allaqu bis salah wọ́n ṣàlàyé Sheikh Nasruddin Albani Sheikh lisna ibn Taymiyyah àtàwọn afá gbogbo wọn wọ́n ṣàlàyé jáàzà so èyí tá a máa sọ àwọn ìmáàmù wa kó farabalẹ̀ kírun ṣáyẹ̀ mẹ́rin kó pé pẹ́rẹ́pẹ́rẹ́ kó bá alẹ́ nọ́fìlà aṣámú ẹ̀dà ní aṣámú wọ́n ní kò ní dì lóye ó lè darapọ̀ mọ́ wọn wallahu alam. ọlọ́run ọba ọlọ́run kó gbà fún wa o rabbana atina fid dunya hasana